وكل ضلالة في النار أدوك فراغا ثم فراغا نعم lẹ́yìn tí ó tún fi àánú rẹ̀ ó fi fẹ́ wa kù ní òní ọjọ́ kẹwàá nínú oṣù Zulqaada. ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti márùndínlẹ́ ogójì sọláwọn àlékún ọkùnrin náà ti wọ ẹ̀ka. sọ fún ìtẹ̀síwájú nínú kìtàbẹ̀lẹ̀ ádàbẹ̀lẹ̀ mọ́fúláṣí. الإمام البخاري رحمه الله تعالى بفي أعطاه دلوريا هنا أصنيع فقالين أغطى وجون فقالين أغطى حديث يغارون فقالين جلال بدر في محمد بن كثير حدثنا محمد بن كثير أخبرنا سفيان سفيان قوانيرو يقول عبد الملك بن أبي بشير لقد عبد الله بن مساوي قد سمعت ابن عباس مقبل ابن عباس تمره wọn fún ibùnà zubairu nírò kíkẹ́ mọ gbà nàbì sallallahu alaihi wasallam yaqul tó ń sọ wípé laysa al-mu'minu alladhi yashba'u wa jaruhu jahi'u kìí sọ nígbàgbọ́ òdodo òun lẹnu tó ṣe yí yíyó ebi sì ń pa aládùúgbò rẹ̀ kìí sọ nígbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ni a sùn ní ìjẹjọ pẹ̀lú àánú ọlọ́run ọba lẹ́nu a tún máa tẹ̀síwájú lé ojú ọ̀nà kọ̀ọ̀kan òun náà ní báàbù yóò fi rùmọ́ àlìmọ́rọ́pì ọ̀yà kò sí mú ìlìjìrọ̀ ojú ọ̀nà tó ń sọ yìí pé yóò jẹ́ kí omi omi ọbẹ̀ omi ata ó jẹ́ kó pọ̀ níbi ọbẹ̀ tó bá fẹ́ sí. ọ̀yà kò sí mú lè jìrọ̀ kó lè fi pín ọbẹ̀ yẹn fún gbogbo àwọn aládùúgbò. حديث ضوى على بيراني هنا حدثنا بشر بن محمد àdìsí ọgọ́rùn-ún tó lé mẹ́tàlá. oníbíṣòro bin Muhammad ọba wa sọ̀rọ̀ pé Abdullahi fún wa nírò òun náà ní ṣọ́ọ́bà fún wa nírò látọ̀dọ̀ Abi Imran al-Jawni látọ̀dọ̀ Abdullahi bin sọ́ọ̀mì látọ̀dọ̀ Abi Zar wọ́n ní awsani khalili ayò mi sàsọ́ọ̀lẹ̀ fún mi. pẹ̀lú nǹkan mẹ́ta. àkọọ́lẹ̀ náà nìyí o wọ́n ní asùnmọ́rún wọ òfin ọ̀hún. àkọọ́lẹ̀ tó sọ fún mi ni pé kí n máa gbọ́rọ̀ sálàṣẹ lẹ́nu wà ó dé kí n sì máa tẹ̀lé níbi dáadáa. ولو لعبد مجدع لأسرار kódà ó já sí pé ẹni tí ń jẹ alákòóso ọjẹrú ẹrú tó tún wá jẹ nìyí ti gé n'ika ìka rẹ̀ ti gé mo afa wa ninu nínú àsọlẹ̀ tá bi wa sọlẹ̀ fún yàrá ìdára ọ̀nà ìdá sọ̀nà àìsà mọ́rọ̀ tó o bá ṣe omi ọbẹ̀ bóyá o ṣe ẹran o ṣe omi adasi, fa àkìtèrè ma aha. tó tó o bá fi wá yàrá ìlú tó o pé kó ọwọ́ àwọ̀ àlàbẹ̀yìntì mìjìrọ́ọ̀nì àwọn ẹni tí wọ́n jẹ́ bí ará alé náà àwọn aládùúgbò rẹ̀ fa àfihàn mi ó bí máa rò kó o fún wọn nínú ọbẹ̀ yẹn lọ́nà tó dáa. ẹ̀rí wọ́n ní wọ́n sọ́ọ́ lè sọ̀lá dá lè wá kọ́ sí hà kó o sì tún máa kírun sásìkò rẹ̀ kọ́mi ẹ̀ wípé kí n máa gbọ́ kí n máa tẹ̀lé ẹyọ̀kan nìyẹn kí n máa gbọ́ kí n máa tẹ̀lé kí n gbọ́rọ̀ sálá tẹ̀lé nu kí n sì tẹ̀lé wọ́lá olè abidin mọ̀já dànílẹ̀ akọ̀rọ̀ kódà bọ́ jẹ́rú tó ṣe pé wọ́n ti gé lọ́mọ níkà fàyídà sọ̀dọ̀ àìsàn mọ́rọ̀ tó bá wá sí omi ọbẹ̀ tó ṣe bẹ́ẹ̀. fa asiri ma aha yẹ kó ẹ pọ sọmọngoro ahlabayitin kọ wá wo àwọn ará kan mi ń jìrọ nínú àwọn aládùúgbò rẹ fa àfihàn mi ń gbó bimaro kọ wá mú wọn tọwọ mẹ lọ́nà tó dáa ha. kó o dẹ̀ sì máa kírun sásìkò ẹ̀ máa kírun sásìkò ẹ̀. fa ìwọ̀njẹ́ tẹ̀lé ìmáàmà ọ̀dìsọ́lá tọ́ba rí pé lè mọ́mú ti kírun fọkàndé àṣẹrẹ́sà sọ̀lá àtàkà tí wọ́n dẹ̀ ti kírun tiẹ̀ nílé tẹ́lẹ̀ nítorí pé ọbẹ̀ kí n sásìkò àwọn ò kí n sásìkò tọ́ba rí ìmáàmù yìí kó ti kírun tí wọ́n dẹ̀ sì ti kírun ẹ̀ ṣáájú tẹ́lẹ̀ ẹ̀ ó ti kírun tiẹ̀ nílé ẹ̀ ọwọ́ abá wọn tó tún kírun lọ náà ó ti kí tiẹ̀ nílé orí tó tún kírun lọ́wọ́ ó lè bá wọn kì. tọ́ọ̀bá bá wọn kì kò sílẹ̀ ṣùgbọ́n tọ́ọ̀bá padà bá wọn kì fàkíyà náà fìlà ó máa máa jẹ́ náà fìlà fún. ọjọ́ ká tún gbọ́ hadith yẹn lẹ́ẹ̀kan wọ́n ní Bishr bin Muhammad wọ́n ní akhbarana Abdullahi òun náà sọ pé ṣọ́ọ̀mà fún wa nírò látọ̀dọ̀ Abi Imran al-Jawni látọ̀dọ̀ Abdullahi bin Samit ọlọ́wọ́ látọ̀dọ̀ Abi Zar radiyallahu ta'ala anhu wọ́n ní awusọ́ọ̀nì kọ̀lílì ayò ọ̀rẹ́ mi ti mọ́. ọsà sọọlẹ ẹbí nǹkan mẹ́ta fún mi alákọ̀ọ́kọ́ nù nǹkan mẹ́tẹ̀ẹ̀ta asùmáàrún wà kí n máa gbọ́rọ̀ sálá tẹ́lẹ̀ nu kí n sì máa tẹ́lẹ̀ wọlé olè abidin mọ̀jẹ́ dàílẹ̀ afárọ̀ kódà kọjá pípẹ́ ni tọ́jà lákòóso yẹn ọjọ́ ni tí wọ́n ti gé oríkèé rẹ̀ tí òpin. àti pé wá ìdá sọ̀nà àṣà ìkejì nìyẹn tó o bá tó wá fẹ́ ṣe mọ́rọ̀ kọ̀tà ẹran àbádìẹ lọ fẹ́ ṣe fa àṣírí má àhà jẹ́ kó mi ọbẹ̀ ẹ̀bẹ̀ ọ̀pọ̀ tùmọ̀nzó àhàlàbẹ̀yìtì mìjìrọ́ọ̀nì kọ́ wa lọ wo àwọn wòlá ládùú àwọn aráalé ládùúgbò rẹ fa àfihàn mi ó bí màrú kọ́ ọlọ́bẹ̀ yẹn bẹ́ẹ̀ asọ́lẹ̀ kẹta wọ́sọ́ lè sọ̀láta lè wá kọ́ sí ìhà kí wọ́n sásìkò ẹ̀ fa ìwọ̀jẹ́ tẹ̀lé ìmáàmá kọ́dí sọ̀lá tọ́ba bá lè mọ́mú pé wọ́n ń kírun lọ́wọ́ tọkọ̀dé àrẹ́sìtà sọ̀láta ìwọ́dẹ̀ sì ti kírun tiẹ̀ nílé o lè má bá wọn kí wà á ìlà tó o bá sì bá wọn kí wàhíyà náà fìlà ọmọ ajé kí ni o ajẹ́ sí àṣegbọ́rẹ́ gbà yẹn wọ́n lè sàtọ́wò ọ̀rọ̀ nìyẹn ìyẹn ẹ̀rùn tó kín pẹ̀lú lè mọ́mù ni. nínú hadith yìí àgbọ́yé bíi mẹ́fà láàmú ń bẹ alákọ̀ọ́kọ́ istihbabu nusxil ahibati wal asxaabi bima yanfa'uhum fi dunyahum wa akhirati ìnífẹ̀ẹ́ ṣíṣèkìlọ̀ fáwọn ọ̀rẹ́ pẹ̀lú ohun tó lè wúlò fún wọn láyé wọn àti lọ́rùn wọn káàrí kọjá púpọ̀ jù pé ẹni tá a bá fẹ́ náà là á pè sákìyèsí tó fi já sí pé ẹni wọn pè yẹn sákìyèsí ó yẹ kéèyàn kí ni ó yẹ kéèyàn sọ ọ́ dìbínú pé mistake tèèyàn lẹ́yìn sáà ń rí ó yẹ kéèyàn kí ni lóòótọ́ náà ìpèyàn sákèsí lẹ́kọ̀ọ́ ẹnì kan wà mẹ́yìn pé ẹnì yóò tọ́ bá ṣe wá àti tó ṣe kìlọ̀ fọmọ ya rẹ̀ sí rán ní kọ̀rọ̀ yẹn gan ló ṣe kìlọ̀ fún ṣùgbọ́n tó bá ṣe kìlọ̀ fọmọ ya rẹ̀ níta gbangba ó dójú tì ní. kátẹ̀lé lẹ́yìn nàfíhà ni àdẹ̀fẹ́ bẹ́ẹ̀ láti máa ṣe kìlọ̀ ká sì máa pe ọ̀rẹ́ ẹni tí yẹn bá nífẹ̀ẹ́ kí yẹn máa pè é ṣàkíyèsí ohun tó máa ṣe láǹfààní láyé yìí àti lọ́rùn. ìkejì nínú àwọn àgbọ́yé tá a bá nu hadith yìí òun ni ádámù ti kọ́rí ṣéyìn kí yẹn má fojú kéré nǹkan kan min dòrò bil khairi nínú àwọn rere ọ̀sùnú fil àtàwọn onírànràn dáadáa fa iná ha ha màrú torí gbogbo ẹ náà rere agbọ́dọ̀ fojú kéré dáadáa kan kéré dáadáa yìí àmélòó náà wà lélẹ̀ à ó lè kéré lọ́dọ̀ tiwa ó sì lè tóbi lọ́dọ̀ ọlọ́ bọ́rọ̀ ẹsẹ̀ náà ṣe rí nìyẹn sọ pé má wo bẹ́sẹ̀ ṣe kéré ṣùgbọ́n wo títóbi ẹni tó ń yapa rẹ̀ ni ẹ̀ṣẹ̀ yìí kéré tòótọ́ ṣùgbọ́n ẹni tí mò ń yapa rẹ̀ pàtàkì tí yẹn bá ti bàbàrà lẹ́nu yẹn ó súnmọ́ kéèyàn jìnà ẹ̀fẹ́ṣẹ̀ àìfojú kéré dáadáa báyọ̀ kó ti kéré tó ẹ̀ríkọ́ wà nù hadith mi yìí pé ìtẹ̀kìnnẹ́ra wọlé omi tàmùrà bẹ̀rù náà yẹn ni pé bẹ̀rù ọlọ́run kọ́ ọwọ́ náà bóòlù ti bóòlù ti ní wọlé omi kódà bọ́jà sí pé pẹ̀lú àlàwẹ̀ dábìtù ni ló fi bẹ̀rù ọlọ́run tó fi ní wọná tó sì sádàkà fàhín lẹ́mùtájì ọ̀bì kẹlímọ́sí sọ́yìí rà tó o bá wà lágbára ilé yẹn ọ wà sọ̀rọ̀ tó dágbà yìí. àgbọ́yé kẹta òun náà ní alẹ́ ìsìmẹ́ bí adá ìsọ̀láàtì fi wákòtì hà ìsàkólé kan ká máa kírun sásìkò ẹ̀. ẹ̀rí wa máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà ní ọgbà ọ̀run kìí ṣe jẹ̀mẹ́ ní ọgbà ọ̀run kìí ṣe mọ́mù bá kí kásìkò rẹ̀ súnmọ́ ni òfin kírun sígbà tó yẹ kó kí falyusalliha idha zakara kọ́ya tètè ṣe kí ni ọkọ tètè kírun yẹn nígbà tó bá rántí ìgbà orí ọbọ sí bẹ́ẹ̀ náà lẹni tó sùn gẹ́gẹ́ bá a ti mọ̀ yìí pé àmì sàlám ti sọ nù hadisi mi ìpè rúfin alikọ́lá ànsálàtà wọ́n ti gbé gègé sókè ó ṣe é dáa kò ṣe é dáa wọn ò ní kọ́ lẹ̀ fáwọn mẹ́ta ẹni àkọ́kọ́ àni sọ̀bí yé ọmọdé hataya tẹ́lẹ̀ tí a fi bàlágà tóun ní a fi máa lálàá kóun sàṣepọ̀ pẹ̀lú obìnrin lójú rẹ̀ ẹnì kejì ọ̀nà ní alimẹ́jìnnú wèrè hataya fík tó fi máa sọ́jú lórí agbègbè padà bí ah, àti òhun mọ wà látijọ́ yìí wọn ò ní kọ́ ó ṣe dà kò ṣe dà ẹnì kẹta ọ̀nà ní anẹ́ẹ̀m ẹni tó sùn hataya sẹ́yìn kejì. tí ó fi jì àní kò ṣe é kò ṣe é so nípa bẹ́ẹ̀ irun téèyàn bá kí kásìkò tó tó bá ká sọ irun wa kí ẹ̀rí fáyà wa yìí pé inna salata kanat ala al-mu'minin kitaban mawquta ọ̀rọ̀ yẹn ní ká yẹn ní ká kí sásìkò méjèèjì làwọn máa sọ. ẹ̀rí ìkẹrin nínú àgbọ́yé tá a bá nu hadith yìí òun náà ni pé ohun tó bófin mu ni ká kírun pẹ̀lú lè mọ́mù ọmọ ajẹ́ náà fílà fẹ́ni tó lè kó ti kírun lè rẹ̀ tẹ́lẹ̀ àìbẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ ó ti kírun nù jàmáà kan tẹ́lẹ̀ ó tún wá padà bá jàmáà ní mọ́sálásí kíyẹn bá kíyẹn pẹ̀lú lè mọ́mù ajẹ́ náà fílà fún yẹn. E pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nípa àwọn èèyàn méjì kan sanu sọ̀tọ̀ láàrin wọn ó ti jẹ́ tẹ̀ báwa tí wọ́n níbẹ̀ ni àwọn á ti kírun níbi nǹkan ìgún wa tẹ́lẹ̀ ìka ìkìn ọ̀kìn òkìn ó ní wọ́n tiẹ̀ ìwọ́n máa gba aládá méjì èyí tí náà ti gbé ìgbà wa mi tó wáyé pé méjèèjì bí ti kírun níbi nǹkan ìgún yín tẹ́ tó bá wa fẹ́ kírun báyìí ẹ kírun pẹ̀lú wa sọdí yẹn bá ti ẹnìkan abuzari ó ṣe àwọn ọ̀bẹ̀rẹ̀ kan lọ́dọ̀ anabi njọ kan sallallahu alayhi wa sallam àwọn sọláńgẹ ló dé ń sàlàyé fún wípé ẹ̀rẹ́ abuzari ọba kan àwọn èèyàn kan tó ṣe wípé yomi túná sọláta àwọn akẹ́tẹ̀ hàn tó ń pa irun wọ́n ń parun lápá ayé wọn ò kí ń sáfìpọ̀ ẹ̀ bóòlù ló ṣe ṣe wọ́n lè jẹ́ òṣìṣẹ́ ọlọ́run pa mí láṣẹ òṣìṣẹ́ ọlọ́run lẹ̀ sọ fún gáà ah, sọ́ọ́lì sọ̀lá káká ìwọ kírun tiẹ̀ sásìkò ẹ̀ èyí tó bá bá pẹ̀lú wọn pàpà jùlọ àwọn aláṣẹ pé tó bá kírun pẹ̀lú wọn ìyá jẹ́ ọmọ ajẹ́ nẹ́fìlà fún ẹ ẹ̀kọ́ àwọn aláṣẹ kan bẹ́ òun làwọn afáàdẹ́ fi ń tẹ̀lé tó ní olónìí kíkẹ́ àlìtẹ̀jú sọ̀rọ̀ àlìfàlfàṣẹ tá a lè kírun lẹ́yìn pòkì mọ́mú tó ń sin sìgá àbí mọ́mú tó ń sin pálapàla máa lọ fọ́ gbé àwọn obìnrin lóbìnrin lẹ́ẹ̀kẹjọ àbí yàn wọ́n lálé tá a lè kírun lẹ́yìn ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ oríṣi tó wá lọ́dọ̀ àwọn àpá òun náà ní wálé kírun lẹ́yìn ẹ̀ ló lálàáfíà jù pẹ̀lú pé ẹni tó jẹ́ afakul umma fẹ́nu àwọn afáàkó ti pé ṣé abalẹ̀ yẹn ya pò kí yẹn yẹn ju ẹni ya pò kí tó àjájú ní sùúrù. nínú àtọ̀bàkọ́sì lèmi sáàdì wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń ka àwọn ẹ̀dá àjájú bí oṣù ẹ̀mí tó tọ́ owó ẹ̀bọ́ sí ẹsẹ̀ mi lásán ó sì jẹ́ one hundred twenty four thousand. ẹ lọ ní boko haram ti pa wọn ń kọ́ bá ní rọ wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ pa ìdá làwọn ń ṣe. ìgbọ́n wọn ni wọ́n ti pààyàn ni wọn lómi ìdákàdé sọ wípé ìbọ́bí egbòkú sínú kòtò ní ìṣòro òde ibi òun sínú òun fi ọkàn sínú àwọn ẹni táwọn ọ̀rọ̀ pẹ̀bù wọn lé ní nine hundred táwọn ọkàn ìgbẹ́ kòtò wa kó wọn fi bíi tírélà bíi mẹ́ta wọn máa lọ fi kó wọn dà sínú kòtò táwọn mi ọdẹ ti tú wálẹ̀ tí wọn á lé ní three hundred torí kó wọn kàn ra ìyá ọ̀hà pẹ̀lú díẹ̀ díẹ̀ wọn arọ bò wọn. Hmm. ẹ̀rí wọn ti dára nísì tọ́lọ́n kọ́ là wá ti dára nísì wọn bá tọ́lọ́ ọmọ kékeré ọmọ tí ọjọ́ ọmọ ọdún mẹ́rin la lọ á gbé ìbọn fún wọn bá ti lóhùn òyìn wọn pa. wọn bá yẹ tuntun tí wọn bá tó ti gbà lókun lò àmọ́ wọn máa san bí eighteen thousand naira fún ẹ̀jẹ̀ ọ̀rọ̀ náà bí ó ṣe jẹ tẹ́lẹ̀ wọ́n á yájú àwọn ọmọ ogun wọn tó wá ń pọ̀ sí. ẹni tó ya pọ̀ kí tó ya pọ̀ kí mùsùlùmí dẹ̀ ni tó ya pọ̀ kí ìjàwé lè nílò àjájú ni yóò tó. àwọn afọ abúlé ìbùnú ọmọ sọlá wàrà àmì ó kiri lẹ́yìn. màá wá sọ pé ìfọ̀hùn tó ń fi sìgá tí ò tí orí ikú tí ò tún dì fún. ńlọ́fà gbàdúrà kan lọ bí àwọn àfáà wa léèrè yìí pé ọkọ̀ òun ló ń fi sìgá. wọ́n lè à ń bọ̀ bụ bẹ́ẹ̀ kó mọ́ lónìí wọ́n ti àkòrò orí náà tẹ́lẹ̀ fi ń fi lọ. ọkọ ní máa ń kọ orun èyí ti obìnrin ní gbogbo àti bá ti dámọ̀ràn sí àjásìkò àjásìkò òtútù ẹ̀kọ́ máa dá sọ nípa ya bá ti kírun ẹ̀ lé ṣe pé tó o bá kírun lẹ́yìn àárín wọn dúnbọ̀ ẹ̀ àbí wọn pa ẹ̀ dàbí o ti kírun tiẹ̀ sásìkò ẹ̀ ọba tún kàn ó kiri nẹ́fílà àyáṣẹ́ nẹ́fílà lè tún máa kí ẹ̀. bákan náà ẹlẹ́ẹ̀karùn nínú àgbáyé tó wà nù hadithi òun ni irshadu nabiyyi sallallahu alayhi wa sallam ummatahu ila makarimil akhlaq bá nàbí ṣe ń tọ́jọ rẹ̀ sọ́nà ẹ̀ lọ síbi ìwà alákànlé ẹ̀yin náà wà wọn ọ̀wà tó fi kọ́ ká gbọ́rọ̀ sálásẹ̀ lẹ́nu ní ọba gbọ́rọ̀ sálásẹ̀ lẹ́nu ìjẹ̀gbẹ́ lọ́wọ́ à ń bẹ̀ torí wọ́n níbọn wọ́n níbọn lọ́ fi já sí wípé gbogbo ẹni gbogbo ẹni lọ́ba jẹ́ asúnmọ́ba òun lè sábà lànà fìtínà gbọ́rọ̀ sáwọn aláṣẹ lẹ́nu àwọn tó ṣe wípé ẹni wọn ní nẹ́bù à tí wọn bá tí wọn bá bínú báyìí nìkan ọba jẹ aláṣẹ ni wọn lọ fa inú ṣẹlẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ní ọsàn tó káńdà tá a wà yìí nígbà tá a nẹbi sallallahu alaihi wasallam sọlá lójú rẹ pé òun rí àwa mùsùlùmí pé àwọ mọka. a sì lọ ṣèjọsìn ní mọ́kà kódà ka. ìrọ́mù wa afárí agún bẹ́ẹ̀ dẹ̀ ni òtítọ́ ọlọ́run ti jẹ́ oyé wa náà rọ̀ mí yìí pé rọ́ọ̀yàlẹ̀ àǹbìyá í wàhíọ̀ aládàwọn ànẹ́bí ọlọ́run bá lá lójú rẹ̀ ìmísí àtọ̀dọ̀ ọlọ́run ọkọjá rú àlàjẹ́ máa ń wọn aládàwọn ànẹ́bí ọlọ́run bá lá wáyé mi sí àtọ̀dọ̀ ọlọ́run rí bẹ́ẹ̀ àlẹ́sùn sáládẹ̀ sọ ní àwọn ga àgbàmà ma fọlọ́run. ìgbà yẹn jọ́dún kẹfà gẹ́gẹ́ bá ti wà wípé wọ́n múra mẹ́rin là nẹ́bí sí sallallahu alaihi wasallam kan àti èyí sí pamọ́ hajj rẹ̀ tí wọ́n náà bá lówó lọ́ọ́ sí. torí pé tọ́ bá ṣe ń wá tó ṣe hajj òní yóò lò sí pàṣẹra forí jẹ́sẹ̀ ìyẹn làwọn ọmọ láti gbàgbọ́ yẹ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà kó yẹ yìí wọ́n lọ bọ̀ ọkọ̀ kadà jọ gbogbo ọ̀kadà òun náà ló ti jáàmù náà yẹn ńlọ́ọ̀bù ọkọ̀ ọkọ̀jọ gbogbo ọkọ̀ òun ló ti gorí odó náà yẹn lọ ń sáré kìlò ńláàgùn káàkiri ẹ bá ń ti ẹ dákun ẹjọ ẹjọ ń bí báyìí. à ń sọ sáláwá ọ̀sọ̀ wọ́n bá jáde tó lọ láti lọ sí ìjọ ń sọ̀rọ̀ ń pa aláṣẹ báwọn tìyẹn ti lọ pàdé wọn lọ́nà ni ẹ fẹ́ dógun jáde báyìí oríṣi ìṣẹ̀lẹ̀ tó gùn ni kò tó wá sọ lẹ́nu bàbá sọ lẹ́nu àríwí nǹkan mi mọ́ wọ́n fa kìtìyẹn gidi ibi tọ́rọ̀ sá parí sí òun ni pàṣẹ àwọn kèfèrí múlẹ̀ tọ́lá aláṣẹ ni wọ́n àlẹ́ lè dá aláṣẹ <laughs> kì í sá aláṣẹ bẹ́ẹ̀ ẹgbẹ́ tó sọ yìí pé wọ́n lé wàá lò láàmìrì mí kò pé tùmọ̀ rẹ̀ ni pé nínú yín ọ̀rọ̀ sì lọ́ọ́ yìnbọn fún Jonathan lọ́ọ́ yìnbọn fún wa nípa ẹ̀ bá kà lọ́bẹ̀ kọ́ lọ́dà mọ́mọ́ kọ́ bọ́ sórí ìkíní rẹ̀ ọba lágbára àti ṣe bẹ́ẹ̀ má jákèrà ẹni pé títí ọlọ́sọ̀ sọ́lá ó gbà bá láṣẹ ni wọ́n wọ́n ní ọ̀rọ̀ dùn ní ọkọ̀ sí wọn jọ. èyí ẹ̀hẹ̀n rẹ̀ kẹ́tì ẹ̀ dára ibi tó ti ń bá nẹ́bí sọ̀rọ̀ ó sì ń ti bí àlùmọ̀kì rọ̀gùn ṣan ọba pé ó gbádùn. ọkọ̀ béèrè pé ta lélẹ̀ láwọn bá kiri ni ọ̀sán kẹ́kẹ́ wọ́n mọ̀kì rọ̀gùn ọba mọ̀kì rọ̀gùn ṣan ọba yìí lélẹ̀ yìí ọba tọ̀rí lọ́dún ni ọkọ sí mu tọ́jọ́ náà ọ̀rọ̀ àlọ́ ti jọ sí kí o sì mi wọ́n wà lẹ́yìn ọ̀pàdà. níbẹ̀ làwọn afáwa ti mú ipe kẹrí pàṣẹ kẹfìrí múlẹ̀ tọ́lá àwọn aláṣẹ ńlá àwọn ló ń darí ìlú náà sọ pé ìdálù ní ìṣèlú bẹ́ẹ̀ ló ti máa rí i pé kódà fàyàwọ́ àrámù ni fún mùsùlùmí láti máa lọ sí lókùgbà tíjọba yẹn ti lóhùn ọ̀gbà àdàkùrọ̀jù wọ́n bá fẹ́ gbé ọkọ̀ lọ́gbé lọ́dẹ̀ èkó ọ̀sẹ̀ ogbó tí wọ́n bá fẹ́ sàn ọba jálù sunna tó jẹ́ sàlàfí yòó gidi èyí tọ́tọ̀ tí wọ́n máa fi bọ́ lé ọkí ò ti dá nìyẹn gbọ́ mi ẹ̀rí ìwọ alákànlé báyìí sọ bá ń tọ́ka yẹn sí bí ká gbọ́rọ̀ sálàsẹ̀ lẹ́nu tó bá dà ọjà ní ìlọsọsì

kí n ṣe èméjì lórí ẹ̀ ṣé kì í ṣe kí àwa la wà lórí òdodo àwọn ni wọ́n wà lórí ìbàjẹ́ àdébí ni ó mọ̀ bẹ́ẹ̀ ni àlójúsí ọlọ́run ni mí sísá ń sọ àwọn ìbéèrè yìí lọ lọ́wọ́ ẹ̀mọ́ kiri ẹ̀ ó ti fẹ́ ó ti gbàgbára àwọn ìsọlá náà ń dá lóhùn gbogbo ṣe ń béèrè. wọ́n á dà wá padà. bí ọlọ́run padà ní kí fásitì mọ́kà ṣẹlẹ̀ lọ́dún kẹjọ wọn padà wọ mọ́kà àkọ́dà wọn mọ̀ sọ pé wọ́n máa ṣe o wọn ò bá ti fa ọ̀rọ̀ yẹn kó gùn tó bẹ́ẹ̀ ni o mọ́ ìtara pé ibórí òdodo la níbi ìjà lọ́rọ́ làwọn kiri àwọn oníwọ́ wa dà padà láwọn kiri ẹ̀ ọ̀pẹ̀rẹ̀ náà ló máa ń ṣẹlẹ̀ sáwọn aṣàbábọ̀ ń sìn wọ́n bá ní ẹni sùúrù òní náà láàyè gbogbo ẹ̀kọ́ náà làwọn afá mi sọ pé ìjókòó kìí ṣe fọmọwé rẹ nìkan lẹ fọpọ nke ọ yẹ ká máa lágbàlagbà nítorí nǹkan ọ̀fẹ́ yí pọ̀ orí tó bá yí pọ̀ àwọn kéke àwọn ọ̀dọ́ àní kọ́ kílé oṣù ìgbà àwọn àgbàlagbà àwọn sọ pé ẹja ní náà lè bí bí lè jókòó bí bẹ́ẹ̀ni ká bá wọlé ọba fẹ́ ọba nẹ̀ka sí yẹn lójú ẹlòmíì ò lè jà láàrin wa náà yóò tara ṣùgbọ́n ẹni tẹ́lẹ̀ kọ́kọ́ rí kó dìde jù mo lẹ́nu tí ò níyàwó tí ọ̀lọ́mọ ní ọ̀yàrá dìde torí kò sí kankan tí ó dé bá kọ́dẹ̀ ní tí bá dín gbúrò ẹ̀rọ bá òun náà ẹ̀rí ẹ̀rọ ẹni tó má da lọ́wọ́ tí wọ́n á lọ dìde bá tómi yóò ní di tẹlomi ìgbà tó yẹ pé kò kúrò kẹ̀kẹ́ kìíní sí ọ mo ti mú kẹ̀kẹ́ lọ eléyìí lọ́ọ́ má dàda ni. ìtẹ̀lá láṣẹ níbi wọn tó da ìwà alágbọ̀n lè. àwọn sọ sálá dẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ipá gbèsè ni wọ́n sọ fáwọn wa. ṣé kí wọ́n àti wàhálà kan lé òun ni kò sí rẹ kọjú gómìn ọbẹ̀ pọ̀ ń bẹ̀ kọ́ fáwọn aráalé rẹ̀ tí wọ́n á sì pè fún ẹ wọ́n á ṣàdúrà fún ẹ. ìwà alákànlé ni ìwà alákànlé ni kéèyàn kírun sásìkò ẹ̀ oṣù máa wé sí irun ẹ̀. ìkẹfà òun náà ní bá rí pé hadith yìí tún jẹ́ òye wa ìṣàṣìbáàbò tẹ̀hẹ́ẹ́dì bẹ́ẹ̀ ní ẹni jìnnìrọ́ọ̀dì ṣẹ̀rí àfẹ́ fún wa ká máa ṣẹ̀bùn láàrin àwọn aládùúgbò torí yẹn máa máa jogún fẹ́ ajogún fẹ́ tífẹ́ bá dẹ̀ ti wà tẹ́lẹ̀ yẹ̀sí ìdúlémọ́ wá jà àtúnjẹ kó lé sí torí kò sí bẹ́ẹ̀ yẹn ti máa bùn yẹn tí ò ní fẹ́ràn yẹn sọ yẹn jẹ́ ah, hadisi ọgọ́rùn-ún tán lé mẹ́tàlá àdéhùn mi tó tẹ̀lé tó wà lábẹ́ báàbù yẹn náà ṣé kájé kó mi ọbẹ̀ rẹ̀ tá a bá ṣe kájé ọ̀pọ̀ téèyàn wá fún aládùúgbò ń bẹ̀ ṣé mo máa tẹ́ pa díẹ̀ téèyàn fún wọn jẹ́ ń bẹ̀ abẹ́rẹ́ lèèyàn dẹ̀ pa téèyàn fún wọn jẹ́ ń bó ṣe mọ náà ni ẹ bá gbà àbó ṣe mọ́ínmọ́ín ṣe mọ́ínmọ́ín àbó ṣe sóyàmì. ó fi kòkó orin tó ó fi ṣe wọn á lọ rọ bí wọn lè fún náà aládùúgbò rẹ kí lè tó máa ń ṣe ìmọ̀mọ́lá ojoojúmọ́ yẹn á fẹ́ fa wàhálà díẹ̀ o wọn á di pé lùbọ́ tètè tán ìgbọ́ sì ti wọn owó ni ó tètè wà náà orí yẹn bá ti ń síbẹ̀ yóò sì ní ẹ̀rọ lọ́wọ́ sọ pé ọmọ yóò fa ṣọ́ha nafsihi fa ulaika humul muflihun ẹni ọba yọ àwọn tó lójú kòkòrò nú kò lẹ́mìí rẹ̀ àwọn yẹn lọ́ máa jèrè ẹtí máa ń sọ̀rọ̀ wà uhdiratil anfusu ṣọ́ha ẹ̀mí ìrẹ́ gbà ntí wọn máa wá sí yẹn lẹ́mìí sí sí àṣetá ní ìdẹ́ni gẹ́gẹ́ bá lọ́n ti fún wa nírò wípé àṣẹ ìtọ́nù. يعيدكم الفقر òun yóò máa sàlùfáà ní wí pé tẹ́ ẹ bá ní ẹ tó sí ẹlòmíà ló ń báyìí tọ́ba ṣèṣì dé ìgbà tí ẹlẹ́yà bí wájú rẹ̀ gẹ́gẹ́ yóò sì máa rẹ̀ báyìí ń fọpọ̀ lọ́kà ó ti mọ̀ yí pé one thousand lọ́wọ́ abẹ́rẹ́ five hundred tẹ̀lé two hundred tẹ̀lé hundred tẹ̀lé òun náà tó nítorí ìjàmbá nìyí yóò ni yóò máa ṣe lódì méjì lódì méjì lódì mẹ́ta yóò fi kẹfì ẹsẹ ẹ bá lè jẹmọ ní márùn yìí. ìyẹn burú o níṣẹ́ àti ìtàní ká sọ́ra bí yẹn bá ti ń ná yóò sì máa wá. lábẹ́ pé kájé gómìnà ọbẹ̀ yìí pọ̀ hadithi mi tó jọ ni òní hadathana al-Humaydi ju qala. عن عمي قال حدثنا أبو عمران عن عبد الله بن خالد عن أبي أبي ذر قال قال النبي صلى الله عليه وسلم يا أبا ذر لا تضحك مرقة فأكثر ماء المرقة مرقة وطعام جيرانك أو اكثر في جيرانك. الحميدي وصفها wípé abu abdulsamad baba abdulsamad ẹlẹ ami ìyẹn náà bá wa sọ̀rọ̀ pé abu imran ní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ abdullahi ibn samit látọ̀dọ̀ abizari radiyallahu ta'ala anhu. قال النبي صلى الله عليه وسلم يا أبا ذر إلى أبا ذر إذا صبحت مرقة توبا سبع tó ṣe bí ata fa asiri ma alimọrọ kan jẹkọmi ọbẹ yẹn pọ wọta ahẹd jìrọnẹk kọ wá fún aládùúgbò rẹ níbẹ̀ àwọn kìsìm àbí kò dẹ pín fi jìrọnẹk ní ọbẹ yẹn fáwọn aládùúgbò rẹ eléyìí ọjọ́ orí yìí dáadé wí sókè. Okay nígbà tá a bọ̀ sí báàbù mi báàbù ọgọ́ta ó lé mẹ́ta báàbù xeyrú jìrọ̀n àwọn èèyàn sọ wípé ọlọ́run kò sí wá lẹ́ni rí wọ́n ní kò tíì tó ọlọ́run já rẹ̀ ní rí bá gbé aláya àdúrà ni òfin àyíkpé yẹn gbọ́dọ̀ máa wá àwọn èèyàn rí ẹlòmíì báyìí tó bá kó dádúgbò míì àwọn ẹlẹ́yàkẹ́lẹ́ yà mí ń bẹ ní ìgboro káàkiri lébi pé ọbẹ̀ tíyàwó rẹ̀ bá rìn sọ́dọ̀ wọn bá yà náwó dé nìyí. ọ̀rẹ́ nire gbágbé nìyẹn. àwọn míì dẹ́nu bẹ́ẹ̀ wọ́n máa ní tàfíìrù dáadáa lára obìnrin obìnrin tí ọ̀gbọ́rọ̀ sọkọ lẹ́nu ó sì bẹ̀rẹ̀ sí ní rìn sọ́dọ̀ wọn báyìí bó ṣe ń fara kalẹ̀ nìyí. kódà gan ìyẹn lèyàn máa rẹ létí èèyàn ní ṣe bíi pé yẹn fura pé nǹkan yẹn ti ń chẹ́ǹjì ọ̀nílọ̀ kí wọ́n ní ẹ ti tiri ra lónìí kọ́lẹ̀ yẹn lèèyàn máa kẹ́fín sí pé ó tó jọ́ mẹ́ta mo ti rí mú kiri lé wa ti pẹ́ àwọn aládùúgbò dáadáa nìyẹn pé àdúrà yẹn náà àdúrà ni wa lẹ́ni ní kọ́lẹ̀ ìjà ni bá gbé ọwọ́ ẹgbẹ́ ni ibi bá gbé ẹ má jẹ́ àgbàgbé ìṣẹ̀lẹ̀ arákùnrin tó pa ninety nine ọba ninety yẹn mi ó dẹ̀ béèrè pé ta lolùmọ̀ tó sì wà láyé wọ́n bá tọ́ka ẹ̀ sáfà tóun ń ṣèjọsìn tí ò ní mọ̀ wọ́n bá lọ bí àfa àpètò sóun lè ráforíjì ọlọ́run bóyá pé ìjọsìn lòun máa ń ṣe ọba pé àwọn àfóúnjọsìn sì ní yìí ihun nǹkan míì tí ó pàtàkì ó pàtàkì lẹ́mìí tí wọ́n nígbà tí ò ní mọ̀ àpá àfóúnjọsìn tó tí ò ní mọ̀ wọ́n bá dá o lè ráforíjì ọlọ́run o lè rí àwọn ò lè rí ìwọ tó fún mi ó dùnú yìí ó sì ní farare lọ ìrókìrò tó fún mi ó ní farare lọ ó bá pa ọba okúnjó pé ọ̀rà ni máa pè ní mọ́kàndínlọ́gọ́rùn okúnjọ́gọ́rùn gẹ́gẹ́ nígbà wọn ò fún ní àkókò jì tẹ́lẹ̀ ẹ̀rí ẹ̀mí rẹ̀ tún sọ kú lẹ́fẹ̀ẹ́ ẹ sì já tún wájú o ìfẹ̀tà ń dún nímọ̀ jù bá tọ́ka ẹ̀sọ́ lùmọ̀ wọ́n bẹ̀rẹ̀ fẹ̀ sóhun lè ráforíjì ó ti dèyàn ìyẹn ń wòye pólùmọ̀ lòun òun ló lè à tó tẹ̀wọ̀n ọ̀nà wo lòun rí ọba ni ó fi ìlú yẹn lẹ̀ fi pé ìlú yẹn ti ní làwọn yẹn fi máa sọ pé àlìkìnsánú ìbùnú bíi àti ọmọ nìyẹn èèyàn ẹ̀dá nìyẹn ọmọ ẹ̀ǹfárómẹ́ǹtì ẹ̀ ni ó máa ní ọmọ mi mo kọ́ nílé ńjọ́ kan ó tó bí ìjẹrin àbíjọ ó ti bẹ́ẹ̀ tọ́sẹ̀ kan ń sìn kọ́kọ́ ní àtẹ̀sílẹ̀ fún ni àwa kó kọ́kọ́ yòó tó bí mẹ́fà báyìí ó sáré tó pọ̀ dáadáa ó wá bá a níbi orí ẹni ọmọ kékeré ọmọ ọdún méjì ò lé ọba ní àbí mi kọ́kọ́rọ́ alátẹ kọ́kọ́rọ́ alátẹ olùkọ́kọ́rọ́ alátẹ fún. Abdulrahman ẹ eh? wọn ní kọ́kọ́rọ́ alátẹ ni àbí mi ẹ wo kọ́kọ́rọ́ alátẹ tó òun gbọ́ kínní ẹ wá di òpin kọ́kọ́ bá ti pọ̀ kọ́kọ́rọ́ alátẹ lé kọ rẹ. environment. Nbẹ̀ làwọn kan láwọn àyè kan bí irú ọmọ tó sì tó bẹ́ẹ̀ Quran ni àwọn fi ń lò gbèsè ayé dúró. wọ́n wà máa kẹ́ orí nígbà tá a lọ sọ́dọ̀ sáré wọn máa ọmọ ọ̀jọ̀ méjì ní ọlá yìí wọn ní ọmọ àká yóò ní nke kà ń kẹ́fí ń ṣeré ń tiẹ̀ ni ẹ̀ẹ́dùnmáyà máa kà ń kẹ́sọ́ di ré ni wọ́n bá ti bẹ̀rẹ̀ máa wí lọ wọ́n níbi tó wà yẹn àyè bí ni lọ síbi báyìí tó bá débi báyìí wọ́n ń sin lọ́hùn bẹ́ẹ̀ wọ́n náà máa kún wọn lórí ẹ̀. ó yàn wípé àwùjọ a máa ṣe kí ni o ó máa ní ìlàpà. ló fi já sí wípé èrò mẹ̀dògórí nísìn. home of peace ni tẹ́lẹ̀ kó tó di pé àná òkú karamọ́dé gbogbo èyí tó ń kọ́ síbi àwọn ọkọ̀ tó ń kọ táwọn máa kọ kíní kan sí kíní kan peace làwọn máa kọ síbi kíní tiwọn mẹ́mbà ọkọ̀ wọn àlàáfíà ni àwọn tó sì akọ àn kẹrin ni ọkàn mi sì ń sọ fún mi pé bẹ́ẹ̀ gan ẹlẹ́sìn ti tẹ̀ka ìyára ìdìbò rí yẹn ẹ̀fẹ́ òun náà ní bọ̀rùn nù gbogbo tíra táwọn afá máa ń kọ bẹ̀ẹ́ ẹlẹ́sìn ti wá ó sì dájú pé wọn kú báyẹn tó bá rinlẹ̀ kọ́ wá bíbáyé tó tọ̀ bẹ̀ẹ́ náà mẹ́ẹ̀ ló dé sí ìyẹn táàbì àwọn náà tán máa ń wíyàn bẹ́ẹ̀ ló súnmọ́ kó dé. táwọn olóṣèlú wa wò pé mùsùlùmí pọ̀ àwọn fẹ́ẹ́ dín wọn kù díẹ̀ wọ́n bá ń pè wọ́n bú kara wọ́n parọ́ fún wa. ẹ̀rí fáwọn ẹni tó ń gbá àwùjọ yẹn nísìn àkọ́nà fásádà ti sọ̀bi àtò ẹgbẹ́ lómi nísìnyí ìwọ̀n òrìṣì kankan bíi kéèyàn ara rẹ̀ ni àdá sì bọ́ nínú mọ́tò ń sìn. lóòótọ́ lè jẹ́ àwọn ẹni tí wọ́n gbé boko haram wọ́n pè wọ́n boko haram wọ́n ní boko haram ni wọ́n ni wọ́n ṣe máa ń wí. òun yóò pè tá pàdé ara wa ẹnìkan yẹn ju ẹnìkan kẹmọ̀ pé ó fi ẹ̀ pé àdámọ̀ yẹn ti ó ti change ẹni tóun ní ọwọ́ sógun tí òsín kankan ńlọ ọkọ̀ báyà á gbé nǹkan bẹ́ẹ̀ síbẹ̀ náà olóòótọ́ yọ wá pẹ̀lú ẹlẹ́gbẹ̀ẹ́ báyìí. ẹ wo bí irú àwọn Niger Delta sí aláṣẹ ìjẹta abaláṣẹ ànẹ́ni tó pè wọ́n tí wọ́n fi gbọ́ ẹ rí i pé àdámọ̀ tàwọn ènìyàn náà ti bàjẹ́ pẹ̀lú kí ni o pẹ̀lú environment yẹn àwùjọ yẹn agbègbè yẹn ọdẹ báwọn ẹni wọn bá padà gbà mọ lọ́wọ́ wọn wò mọ fi ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́ bí kéèyàn máa dẹja kọ máa sọ nìkì bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn ṣe rí ẹja lọ dáná tuntun nìkan ẹja lọ bà kínní kan jẹ kínní ẹ wá ti dàdá mọ. ẹnì pé ohun tíjọba ṣe kọ́kọ́ ṣe ni pé wọ́n kún wọn kó láàrin ìlú mẹ́ẹ̀ wọ́n kún wọn lọ sáàrin kan wọ́n tún sẹ́ lọ sí ìdánilẹ́kọ̀ọ́ bóòlì yẹn ṣe ń gbé pẹ̀lú àwọn èèyàn torí wọ́n ti lo ìgbésí ayé kan tó pé ìgbésí ayé <laughs>

ní kí máa fún fèrè gbogbo ilé káàkiri kí wọ́n nìkan dẹ̀ máa ní ilé ẹyọ kan á ṣòro lápẹẹrẹ ń tọ́lọ rẹ́ǹtì ilé kọjú sí mi kọjú sí ọ yàrá mẹ́jọ wọ́n bá gba gbogbo àwọn onífèrè sínú yàrá kọ̀ọ̀kan ìwọ nìkan ló ní fún fèrè ṣé o kò gbà lọ́mọ agbélé òní jáde àbí àbí tọ́ bá sì ti lọ báyìí wàá kọ́ ọmọ ẹ jáde o láládùúgbò dáadáa o jáde báyìí kàláàsì àwọn ọmọ lọ́nu lè fèrè ni mẹ́lò bá wọn. mi pọ̀ ń bẹ àwọn ṣàpẹ́yìn bẹ́ẹ̀ lọ́ máa bá àwọn ọmọ ẹ̀. tó bá gòyè mo fẹ́ sọ nípa kí ni o ṣẹ́rọ lè ṣe rọ́ọ̀ ni àwọn tó lóore ní aládùúgbò. wọ́n ní hadathana abdullahi ibn yazid. قال حدثنا حيوة أخبرنا شرحبيل بن شريك أنه سمع أبا عبد الرحمن الحبلي يحدث عن عبد الله بن عمرو بن العاص عن رسول الله صلى الله عليه وسلم أنه قال خير الأصحاب عند الله تعالى خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره آه أنا عبد الله بن يزيد ọsọ fún حيوة yìí pé haiwa حبيلي sọ̀rọ̀ pé أما شريك wa بابا عبد الرحمن الحبولي tó ń mú ọ̀rọ̀ yìí wá lọ́sọ̀dọ̀ abdullahi ibùn amúrin ibùn al-aas radiyallahu ta'ala anhuma afa oníjọsìn gbọ̀ yẹn nínú àwọn sọ̀hábà ọlọ́run kọ́ bá yọ ń sí bàbá àtọmọ ọlọ́run yìí wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀tọ̀ pé khairul ashabi indallahi ta'ala khairuhum li sahibihi ẹni tó dáa jù lọ́dọ̀ ọlọ́run òun lọ̀rẹ́ tí bá ń ṣe dáadáa pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ọyẹ kéèyàn ọlọ́rẹ̀ ọ mẹ́lòmí ò lórí rẹ̀ tó wọn máa ń lórí ni ọ̀bẹ lòmí lọ́wọ́ wọn wọn máa àbíbò láti wí olórí rẹ̀ lọ gbajúmọ̀ lọ́la àgbèrú ẹ bọ́ o ẹ hàn pé báwọn náà ti máa ń wí lọ́dọ̀ tí wọ́n máa ń wí fìdá fìdá àkì mo fi ìyá mi bàbá mi yá ọ wọ́n ní wọn ò gbèrò ọ̀rọ̀ burúkú o wọn àmà ògùn lọ́dọ̀ tí a àgbà pé kò kádàrá ẹsẹ̀ ń ẹni tí kí wọ́n máa da wọ́n yẹ pé àṣé irú ẹni tí ọ̀rẹ́ ti ń da ọ̀rẹ́ yẹn àṣẹ ní ibi ni khairul ashabi ọ̀rẹ́ tó lóore jù lọ́dọ̀ ọlọ́run khairuhum li sahibi wọ́n lẹ́nu tó da sọ́rẹ́ ọ̀rẹ́ mi àmọ̀ ah, jẹ́rìí ẹ̀ mo ti gbọ́ tó ti sáré dé àyíká rí nìyí ni ó ti sáré múra wà xeyrò jìrọ ni ìndàlọ́yì xeyrò humli jari. aládùúgbò tó dáa jù múlẹ́ni tó bá da sáládùúgbò ẹ̀ kò da sáládùúgbò ẹ̀ ọwọ́ àlérò kọ́ ọ̀dà aláyé ọ̀dà rárá ọ̀dà rárá o. sábà wo hadith yìí wọn láàrin yìí pé ó ń ṣe lójú kòkòrò aláta àzími sọ̀bátì ìmàníyà wọ́tẹ̀ àzízi ha. ìdọ́rẹ̀ tá a bá fẹ́ dọ́rẹ̀ kọjá sí gbàgbọ́ má fèrè dọ́rẹ̀ tó ló máa lapa lára ẹlòmíì wọn á bi pé ta lọ̀rẹ́ ẹ̀ ó lè ní onífà kínní kan ni ó lè nífà tẹ́hùn kan ni ó lè ní David ni èyí tó pàtàkì tó gbọ́dọ̀ pàtàkì sí yẹn ju òun ni kọ́ jẹ́ ìbára ẹ̀sìn gbàgbọ́ torí bá a ṣe wà a máa wà pẹ̀lú ṣòro ni ọlọ́run dẹ̀ sọ pé wọ́n lànà bòlò wà nínú ẹ̀kọ́. بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين sọ́wọ́n ipá dẹ́wò tiẹ̀ máa fi wálé àbáṣọ kó dáa ẹ̀dá dẹ́wò ní fi wálé. ọlọ́run wíwọ́ lànà ìbùlò wà nẹ́kọ̀ọ́ a ní láti máa yẹ̀yìn wò ni ama máa fi payà dán yín wò a máa fi ibi dán yín wò a máa fi àdínkù nínú dúkìá àtẹ̀mí àti oko ọ̀dà kò tí gbogbo ẹ̀dẹ̀ sì máa jọ́bà mórí ebè a máa fi dán yín wò ṣùgbọ́n ẹni wọ́n bá ṣe sùúrù èrè ànábì fún nírò dùnú pé dáadáa máa jẹ́ tiẹ̀ ìyẹn ò lè rọrùn fún ìyẹn ju kéèyàn lọ́rẹ̀ẹ́ gidi lọ. wọ́n lọ bá ní ọ̀rẹ́ kọ́rẹ́ àbò ní aládùúgbò burúkú ayíwọ́ ọ̀kan náà ọmọ ìyá wa tabaka ní sọ́yárú tó sùn mẹ́rin tó lù sí kan gbọ́ tó ti jẹrin ó tó omi nígbà yẹn tó jókòó tó jókòó tí wàá tí láwọn bá wa dárò ni ti ń sọ wípé ọdún kẹlẹ̀ yẹn lówó lè irú ẹ̀ ti ṣẹlẹ̀ sáwọn mi. àìníye náà wọ́n fi sọ wípé àìrú eléyìí rí wọ́n fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. ìyàwó alájà ọlọ́nkọ́ bá ní kẹ́ wọn irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí wọn wọ́n lùsì ọmọ kan náà lásìkò kan náà ọmọ méjì wọ́n lùsì ẹlẹ́ẹ̀kan náà ìyá òde ẹ̀ mọ́ tẹ̀gbọ́n ni wọ́n ń tẹ̀ wọ́n lára rẹ̀ pé kó ní sùúrù lọ́wọ́ tàbúrò ti ṣẹlẹ̀. àlebẹ wọn padà nígbà ya padà fúra sí wọn ya padà gẹẹsì bí ẹ wà o ẹ wà o bó ló ṣe jẹ tí wọn ó pe wọn ó pe fóònù ẹ máa lọ rí sí fún ta kí ni ń ṣẹlẹ̀ o àmà ni nǹkan mi ò ṣẹlẹ̀ tẹ ẹ bá sọ ohun tí bá ń dé o sẹ́yìn náà rí fún pé mo ti wọ tọ́lẹ́ẹ̀tì púpọ̀ jù nígbà tẹ ti bẹ̀rẹ̀ sí gbé kọ́ọ̀lù tẹ́ ń gbé kọ́ọ̀lù èyí tó délé yìí mo ti gbà kọ́lọ́hún ti mu wá kí ló dé tí nǹkan ẹ̀mí tó ti ṣẹlẹ̀ sí mi lẹ́yìn gbọ́ ni. lára ẹgbẹ́ tí wọ́n bá ti pe kọ́ọ̀lù báyìí àjọ jókòó ni o wọ́n e, ní ń tèwọ́ ń tèmi lára ẹgbẹ́ ẹ ẹ ẹ lọ́wọ́ àgbẹ̀fọ́ ni wọ́n máa lọ dáhùn ta. ìyá gẹ́gẹ́ wọ́n sọ fún wa. <laughs> bí wọ́n bẹ̀ wá wí ni yánífà bí ayé aláìyànrọ́ bí kò máa tún kàdí ẹ sọ pé àmìnà náà ti lọ kí ni wá ní. àmìnà náà ti lọ jọ́ kẹta àbí jọ́ kẹló sẹ́gbọ̀n rẹ̀ ẹ lójú bẹ́ẹ̀ náà lọ ẹ ní jọ́ kẹta àbí. wọn náà tún rí wọn tí wọn ní obìmọ púpọ̀ tó káyé rẹ̀ péye báyìí lọ́wọ́ fi ọ̀tún rí nǹkan odidi ọmọ méjì lọ́sẹ̀ kan kéèyàn lù sí ẹ̀ ọmọ tó ti wúlò tó ti ṣàǹfààní. téèyàn bá ní aládùúgbò tó dáa ẹ̀ka ṣé wọn nìkan wá ní ọlọ́wọ̀n ọ̀rẹ́ lómi lẹ̀. ọlọ́wọ̀n rẹ àwọn ẹni yẹn náà lẹ́ẹ̀kẹ́ lásìkò títí wọn kẹ̀ wọ́n ni. aládùúgbò burúkú lè mọ́rẹ́ntì ìgbà tíṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sáwọn bàbá wa fún bàbá mi. wọ́n bá ní ogun ìdílé yẹn ti pẹ́ ni pé àjogúnbá wa ni wọ́n ń jogúnbá kìíní ni. wọ́n táwọn kẹ́ bá tún lọ àṣà pé ọmọ múdà ẹ̀ máa pọ̀ ọmọ rẹ o. ngbà ni a ti ìkọ́ta òyìnbó ṣùgbọ́n mo wò ó kí ni ọmọ múdà sí yàtọ̀ sáwọn ọmọ ẹlòmíín nínú ilé àlàpà bíbá yìí. adámi nìyí ọmọ àrò ó dà kò nílẹ̀ gbọ́kẹ́ tó fi kú láyé kí ni wọ́n rí lára rẹ̀ tí wọ́n fi sọ pé kèsì táwọn yìí ti ń gbà yẹn náà tó tọ́ òbí wọ́n wò kó lè jẹ́ tó ti pọ́ mọ́ tiẹ̀ nìkan ni wọ́n sùn ní àwọn tó ọba yẹn wọ́n bá ní ọ̀dà gbogbo àwọn ọmọ àwọn akùn ọ lọ síbi kan wọ́n á sì gbẹ́rẹ́ wọn á ah, èmi ò ní lè lọ táwọn yìí dè yé ń gbà ní tòótọ́ náà pé kọ́ tó máa mú àwọn tó kù yìí ah, ah sábà lọ lálọ bí <laughs> ò ní lè lọ èyí ń gbà yẹn kan ṣùgbọ́n nǹkan yẹn ń mì mí lẹ́mìí yìí gba àìwá tún níyẹ ọmọ ni wọ́n ń tọ́nu léyìí tí wọn ò kó lè kọ́ kí ni wọ́n ti ń ṣẹlẹ̀ sóhun tó yàtọ̀ sí ti yìn àti ẹni tọ́lọ́run fàdánwò sùn. téèyàn bá ní aládùúgbò tó dáa abatìyàn jẹ ó lè sọ yẹn dẹ́lẹ́bọ ọlọ́run sì lè tún ṣe tẹ́tọ́ tó pa gbogbo àwọn ọmọ nígbà ọba tó yá. ẹ̀rẹ́ lómi ìjọba máa ní títa àwọn ọmọ yìí náà ní ojú kan àpọ̀ ojú kan èrè àlọ́ ọ̀sẹ̀ lẹ́jọ́ ń bì kan wọ́n bá lẹ́yìn ìyá wọn lẹ wẹgbẹ́ wọ́n ní nítorí yín náà làwọn fi wẹgbẹ́ wọ́n ní à orí ikú lọ́wọ́ wà ń bẹ̀ fún yín. wọ́n bá pẹ́ ǹsẹ̀gbẹ́ ẹgbẹ́ ayé nìyẹn o ẹgbẹ́ torí kẹ́yìn ọmọ ilé ìkù náà ní à orí burúkú lọ́wọ́ wà ń bẹ̀ fún yín. sọ nípa bẹ́ẹ̀ àlùfò sáláwá sọ wípé ọ̀rẹ́ tó lóore jù lọ́dọ̀ ọlọ́run lẹ́ni tó bá da aṣọ rẹ̀ àgbájú lọ sí sọ̀rọ̀ bá dé yá sọ̀rọ̀ ọlọ́run bọ̀ onítún lé lẹ́mìí àbí kò ní kó ní ọ̀rí pé bts wá fẹ́ máa lọ yóò mú un wọn láyé ṣẹlẹ̀ṣẹlẹ̀ sọ́kàn náà ọmọ yàrá náà sí inú fọ́ọ̀mù jọ pọ̀ báyìí. ṣẹlẹ̀ ńlá dẹ̀ tó lè gbomi lójú èèyàn ẹni tí ò nílẹ̀ káàdì sírò gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ ó sì ti fẹ́ wọ five hundred thousand báyìí òní nǹkankan ní ọmọ ìyá báyìí láti ní kéèyàn kíní yìí ó pàtàkì gan kárẹ́ ni ẹni dáadáa kárí bá tó kéèyàn rí bá gbé nínú ẹni dáàbò òpóhùn ní ìdánimọ̀ a tí ọba mọ ibi tẹ́gbẹ́ rẹ ti là ọba mú jáde lò aláìní yẹn ń kẹ̀dí fún ara rẹ̀ nínú àwọn ọmọ ìyá adájọ́ ọjọ́ ọmọ ìyá dáadáa adájọ́ ní yúnífọ̀mù dáadáa ló ń sọ fún mi. mo ní bó ti rí tó dàbí pé bó o ti ń jáde nínú láburú láburú tún jẹrẹ wò bí kinní ṣe ń lọ yìí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ké sọ́lọ́ ń gbá kíní àhà ọlọ́run ṣàánú mi yóò gbégbó. kí ló ti ṣe? ọ̀hún ti ṣe òsàrè. ẹni tó wọn ò lérò ní òun ní dákúntàn ló mú un jáde gbà àwọn débẹ̀ òun ní àwọn ayé kan ló wà níbẹ̀ fún mi káwọn ṣe. gbèsè náà dẹ̀ sì wà lẹ́ẹ̀dì. ẹnìyẹn tó yẹ pé àti jẹ àti mú gbogbo ẹ̀ kó ọrùn fẹ́nìyẹn àwọn tó tún sìn lówó ẹ tí ò ní sùúrù wà nù wọn ó lè máa lọ sí pè fún wọn lọ bá wọn lọ ṣe gbogbo ẹ̀ mo sọ pé nǹkan tí mi kọ́kọ́ rí tó ń kẹ́nu àlámọ̀rí ẹ̀ táwọn kọ́ lọ wá foríjì ọlọ́run náà bá gbọ́ lẹ́rú ìyẹn tó ẹ̀rí anídìí yóò àwa tó ṣe yí pé ẹ̀sìn ti yé ṣe fáwọn èèyàn pátipáti làtúnjọ́ ń tẹ̀léra wa kí òkùnkùn oníkùn kó nínú má mọ́nú òwò náà tún mọ ibi tó tún jáde káàkiri bálabàla ana ṣàkṣìyàn mi kọ́kọ́ ṣe tàwa kó nǹkan kọ́kọ́ lè ṣẹlẹ̀ sínú gbogbo àwa tá a ní inú fọ́ọ̀mù báyìí náà nǹkẹ́ nígbà bẹ́ẹ̀ nìkan bá sọ fún mi gan tí ìbá ti fẹ́ nǹkan bá ṣẹlẹ̀ sí ọba jẹ́ nǹkan mi ẹ̀ ọ̀fẹ́ bá a ṣe ṣe súnlẹ̀ tó àwọn èèyàn ṣe débi tolómìnire àrẹ́ẹ̀dì gẹ̀ẹ́sì tó abẹ́gbọ́n ti tẹ́lẹ̀ mi bíi tọ́lómi dé sílẹ̀ àwọn yóò débi gbogbo olómi dé gẹ̀gẹ̀ sílẹ̀ ò débi bíi tẹ́lẹ̀ ni. Ah, wọ́n fẹ́yàwó fẹ́yàwó tó bá jẹ́ fẹ́yàwó fẹ́yàwó fẹ́yàwó dà. àwọn náà ti mọ ewu táwọn yẹn tó ń ṣe. sílẹ̀ ò débi gbogbo wọ́n rú ní pé kéèyàn tẹ̀síwájú ni. Ah ìyẹn kà mí láyà o ẹ ẹ ẹ kí yẹn ṣe bọ tí yẹn má dákẹ́ mọ́ra tí yẹn bá dákẹ́ tara ẹni abánidákẹ́ tí gbogbo àwọn yẹn tí yẹn ti ń wo yẹn náà kálukú náà mọbi tó ti ń dọ́gbọ́n tara tiẹ̀ ẹ tọ́jú mi láti rí i a nídìí alájọgbé gidi ìgbẹ́ndọ́ bá ti lórí fọ dọ́dọ̀ ẹ̀ báyìí mọ́ ní ẹ̀dín wà láì ṣéǹjẹ̀ ọ̀rẹ́ yẹn ìgbẹ́yìí tó tún lé sígá ah, ó ti ẹ̀ sọ̀rọ̀ tó tù mí nú sọ̀rọ̀ tó tù mí ń lọ lónìí kó tó fún un ní nǹkan pọ́n fẹ́ sáré kó ní má sáré kú gba nǹkan ní sùúrù yọ padà dà èmi yìí náà bó ti wòye ọjà akẹ́ńdọ́gbọ́n ni báyìí báyìí ah, tí mo tún wò pé ah, àwọn akẹ́ńdọ́gbọ́n ni owó tèmi náà owó tèmi náà tí èmi rè ó sá rọ̀ nípa ọ̀rọ̀ àgbáyé yìí náà. lẹ́yìn náà ni wípé àgbáyé kejì wọn ni alḥasu ala hifdil lẹ́yìn ìgbà tá a sọ pé rẹ̀ tá a bá yẹn kó jẹ́ mú mi ni ọjọ́ nígbà gbódodo sódà tádánwò bá dé afọ̀rọ̀ ọlọ́run bọ́ yẹn á dẹ̀ dúró tì yẹn. ẹ̀rí pé náà lọ́jọ́ sọ́lọ́m ti sọ́nu hadithi mi pé láyà olùtọ̀ àmẹ́ká ilà tẹ̀kì má jẹ́ o jẹun ẹ̀ àyàfi kí ni o àyàfi ẹni tó ń gbáyọ̀ ọlọ́run ó dẹ̀ tún wà nù hadith wípé alimaru aladini kọ́lí ìléṣe ọmọnìyàn máa wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ tímọ́ rẹ̀ ọ̀rẹ́ mọ́ni rẹ̀ ẹ́ falyanzuru ahadukum man yukhalid kíkálukú ẹni tí ó bá dáyò ebi asábà máa ń lapa lára wa lọ́pọ̀lọpọ̀ gbà bá a ti ń sọ̀rọ̀ rẹ̀ à ń sọ̀rọ̀ aládùúgbò ẹgbẹ́ anilmọ́rin yẹn láà tẹ̀sẹ̀ àlọ́ wa abùsùn kọ̀rí nàhó ọkùnrin kọ̀rí ni bìlìmù kọ́rí ni yẹ kẹtẹ́lì fa ìnkánẹ́dà ṣàrìn fọjá níbùhùn sọ̀rọ̀ àtàn fa ìnkánẹ́dà kẹrin fọkọ́rin hù tàdí má béèrè ń pọ̀ mọ́ nìyẹn ṣùgbọ́n kọ́ lọ́wọ́ alájọrin ẹ̀ alájọrin rẹ̀ ní torí gbogbo alábàárẹ́ nìyí akọ́sí ẹni tó jọ ń bára wọn ṣọ̀rẹ́ tọ́ba jẹ́ ni bí ni wọ́n kẹrẹ lọ́dọ̀ ẹ̀ ẹ̀ ọjọ́ tètè jìnnà sí èyí tó ti ṣe lára ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọlọ́run já ìsàn ẹni owó sàn lógún wọ́n bá jẹ́ ni ire ni ọ̀yà súnmọ́ tọ́ba ikọ́ rẹ̀ yín ò tí ì dán súnmọ́ dáadáa kọ́ra yẹn dán ẹ̀ máa wá à wọ́n fẹ́ kí mi àtẹ̀jọ́ máa sọ̀rọ̀ ẹni bí ẹni ọbẹ̀ kéwú tí ń lọ bẹ́ ni tí òní kéwú ké sọ̀rẹ́ òní kéǹkẹ̀ kan. àgbọ̀ ẹ gbé yẹn kó lè dàbí àwọn afáàní wọn bá ní yẹn bá sákọ̀ wọn sájọ lálùbáríkà nínú ẹ ti gbọ́rọ̀ ẹ̀ fún gbé kínní sí jèrè mi gẹ́ kọ́kọ́ rò pé àti kéèyàn ti ẹ̀gbọ́n ẹ̀ gbogbo bí irú àwọn olódò yìí náà nítorí ipa kẹtẹ tí àwọn ajé táwọn wá wóró wóró táwọn wótò wótò yìí ẹlòmíì lè ní à ó ní nǹkan tó lò ní kíní kan ẹ wọ́n ti dá àwọn gbèsè kan kó súnlẹ̀ tó dé kìí ṣe lásán pẹ̀lú odò yìí náà ni ó pẹ̀lú odò owó tó wóró ní agbẹ́ngí gbogbo ẹ̀ bálabàlà bálabàlà àti ìgbésẹ̀ yẹn bá rí bí àwọn àfa olùmọ̀ ìyọ́ni á. so nípa bẹ́ẹ̀ àwọn èèyàn gidi bá rìn ọ̀rẹ́ gidi aládùúgbò dáadáa àtúnwádé bẹ́ẹ̀ ojú ọ̀nà kẹrin lé ní ọgọ́ta wọn ni báàbù àlìjáàrò sọ́ọ̀lẹ̀ àní aládùúgbò tó da anídìí o tọ́lá aládùúgbò máa lápá o aládùúgbò máa lápá o. حدثنا محمد بن كثير قال أخبرنا سفيان حبيب بن عبد ثابت قال حدثني جرير عن نافع بن عبد الحارث عن النبي صلى الله عليه وسلم قال من سعادة المرء المسلم المسكن الواسع والرجال الصالح والمركب العميق قال حدثنا محمد بن كثير ó bá wa sọ̀rọ̀ pé Sufyan fún wa ní ròlá tọ̀dọ̀ Habib bin Abi Sabit ó ní haddathani Humayl ọlọ́rìí wa látọ̀dọ̀ Nafi' bin Abdul Harith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí lọ́rọ̀ náà ó ní min sa'adatil mar'il muslim nínú tọmọnìyàn mùsùlùmí tó lè fi sóríire al-maskanul wasi' ilé tó fẹ̀ gbogbo àwa tá a ti kọ́lé ọlọ́mọdé alóńgbàjọ àwa tá a ti ní ọlọ́mọdàkùnjà rí kọ́ kákọ̀ yẹn ọ̀tọ́rọ̀ ọlọ́mọdé gbé bẹ́ẹ̀ ọ̀rẹ́ ni ó gbélé lọ́kọ́lé ilé rẹ̀ tó ń kọ́ látọ̀dún mẹ́wàá mọ̀ pé mo wí bẹ́ẹ̀ ń jẹjọ wọ́pọ̀ ní nígbà tó o sì kó lọ rẹ̀ léjé ló ń lé lọ́nkọ́ àwọn ọ̀lẹ táwọn òsìn kankan làwọn fẹ́ lọ́ọ́ ro pẹ̀gbẹ́ bẹ̀ ni wọ́n ní inú oríire ọmọ nìyẹn mùsùlùmí òun ni alimọ́sìkánú lè wá àfẹ́ lé tó fẹ̀ kò lè tí ìyá yẹn àpọ́n àti wọ́n ọlọ́mọ kan sí méjì ṣùgbọ́n àwọn àtọmọ wa bá ti ń tó mẹ́wàá ayé wa tọmọ bá dẹ̀ ti ń tó mẹ́wàá dáadáa àmọ̀gbẹ́ ń tó ti ń tẹ́ni ọkùnrin ọ wà láàrin wọn nìyẹn irú wa yẹn máa gbọ́rọ̀ nìyẹn dáadáa yàtọ̀ sí wọ́ọ̀.

wàá tún níyàwó kan àwọn tún ní kan fún yẹn náà níbẹ̀ lẹ́ lómi bá tún síbù ṣe gàdà ó dẹ̀ ṣàlà ìyàwó yìí náà ni yàrá mélòó lẹ́ka gba rúùmù kẹsí ẹ̀ á ìdá rẹ̀ jẹ́ sọ ìyàwó àdúgbò àwọn ìyàwó wọn ló dé yòó sọ fún òbò ló wọ́n sì lè máa kó ìyàwó lójú wọ́n sì lù lójú á sì mọ ìyàwó náà àlọ́dún láwọn obìnrin tiẹ̀ ti sọra wọn di wọ́n sì tiẹ̀ dìbẹ̀ bí alákẹ́lẹ́ wọn náà gbá ìyá àbí àná ẹ máa wọlé wọn à ẹ mọ àgbọ̀ bí wọ́n ti kiri kí ọ̀sọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ máa mọ. Àbá, ọ̀dà ni ẹ̀ sí o, ọ̀rẹ́ à láti lè gbé wọn ti sọrí ju àwọn ọ̀fẹ́ káàkiri kìíní yìí mọ́ bájà jọra. ó wà á tẹ́kùn sí apẹ́ àgbálẹ̀ gidi yóò gbọ́. lọ́dà tó bá bí ìkọ́lé ọlọ́run èka dára kó kọ́ ni ẹ̀ nígbà fúláàdì. ilé mùsùlùmí ní fúláàdì kì í ti lé fáàdì. torí kò béèrè á máa yọjú wòye kọ́ mọ́gbà tó gbàgé jáde máa sọ̀tọ̀ kú sọ ewu tó fi bọ̀ wọ́n lójú lé nìyẹn. ìranù tí ìranù ìyàwó bí yẹn fẹ́ lé. àdẹ́wò bàlá yọ ojú lè ti dàmú yẹn láàmú ìwòrò nígbà. lọ́gẹ̀ èso àwọn ẹ̀ tí wọ́n lọ lọ bá bọ́ títí ọdún tí ọ aláì wọn máa gbọ́dọ̀ àtọ̀ bá gbàgé jáde bàbá ti gbàgé jáde ó sì lè jẹ́ bùkátà mi àròbìn náà ní ní òdìbò ìranù ìranù ló máa ń ṣe ìranù bò ó ìyàwó tó ní igi ẹlẹ́ra rẹ̀. lóbi àti inú oríire lọ́wọ́ alimọ́sìkanu lè wá àṣẹ létọ́fẹ́. àlẹ́ mi lọ wí kìí sèmi mo wí o táwọn adìgẹ́ àwọn kẹ́kẹ́ ṣe kí ní yìí mọ́ níṣẹ́ owó pé téèyàn bá gba yàrá dúdú bẹ́ẹ̀kan sí bí kéèyàn àtẹ́lẹ́ à á má ṣe bẹ́ẹ̀ o yóò gbòòrò tó yẹ ọlọ́dọ̀ pé ẹlẹ́yà tó ẹ bá gbóúnjẹ náà wá kí wọ́n sẹ̀ wá láti ilé tí oúnjẹ náà ní àti gbé sí ẹnu ọ̀nà ẹ̀yàn ẹgbà ó ìyẹn ló ṣàpọ́nlé ilé tó fẹ̀ inú oríire lọ́wọ́ àwọn inú oríire lọ́wà àlejàrò sọ́ọ̀lẹ̀ aládùúgbò tó dáa hmm. aládùúgbò tó dáa inú oríire lọ́wà ẹ ànítọ́ ọba dáa tó aládùúgbò rẹ ọba dáa fáà fáà ó léwu o ìkẹta wàlímọ́rìkàbùlì hání. mọ́tò tí wọn á máa kí yẹn kú oríire ń pa rẹ̀ bíi ah, náwó yìí mọ́tò gidi tí ò ní máa paná. bẹ́ẹ̀ ni láàrin ọ̀nà ah, ẹ dá ọ wá bẹ́ẹ̀ ni ẹ jọ ẹ bá. mọ́tò gidi aláìní ọ̀rìrì lọ́wọ́ ọ̀rọ̀ anídìí láti fi ṣe dáwà láti fi kẹ́lẹ́ alẹ́ mo sọ pé ọkọ̀ yẹn náà tún lè má ní ìtumọ̀ sí ọ gbọ́n àwọn fẹsẹ̀ tún gbòòrò kí òníyàwó ọ̀lọ́mọ gbọ́n tó bá yẹ kó oníyàwó ọlọ́mọ fẹ́ fún wa bí irú ìjòkó tá a wà yìí òun sì ń gbé kọ́sọ̀mù àbọ̀ ń gbé sọ́ọ̀mìlì àbọ̀ ń gbé báràkì ọyẹ kọ́rọ̀ nílé yìí ọjẹ́ hmm, àbíjọ jímọ̀ kẹ́ńkọ́. ó súnmọ́ kọ́rọ̀ yẹn ó yé wọ̀ díẹ̀ náà ẹ ah! máa o torí dà yúùsù tún ọ ẹ yúùsù mọ̀ àwọn sálà ní náà dà yúùsù lẹni tí ò lówú lára ní kí ẹlẹ́hà lọ mú ọ yẹn tó so rẹ̀ kọ́ máa lọ fi sọ ẹ̀yìn ọlọ́kadà báyìí kọ́ máa lọ fi sọ lẹ́yìn. ẹ máa yi dà yí òkú nìyẹn kò lówó lára ànábì sì ni ọ̀rọ̀ rẹ̀ wọlé kò ní wà lùjẹ́ náà èyí sì nǹkan tó lágbára lọ títí bẹ́ẹ̀ nìyẹn. nítorí pé nǹkan wà nù hadith yẹn ni fi láburú rin lẹ̀ ara rẹ̀ ó yọnu sí kí obìnrin kó gbé igbáyà tó so igi rẹ̀ nì kó máa fi sọ ọlọ́kadà lẹ́yìn. máa fi sọ lẹ́yìn. àwọn ìdàrẹ́ kan sọ pé àwọn gbẹrù sáré mo lè dàrẹ́ ni ẹ wàá dẹ̀ kọjá níbi kébébè tó wà wájú lélẹ́yìn kébé báyìí. tí èsì fáwọn ni ọmọ ogun ìbámu kíní yìí gùn. Ah, kò sírọ̀ kẹ̀kẹ́ tó fẹ́ fi sápamọ́ fún àmì ọ̀rọ̀ tó wà lẹ̀. ó sì dáa kí mùsùlùmí lówú lára o àbáyọ̀ ọ̀ dáa gan o. ẹ wà fáwọn sáàdù bẹ bá ẹnìkan lórí ìyàwó òun báyìí òun bẹ́ẹ̀ ní ìtàn ni màá bẹ́ẹ̀ sẹ́rẹ̀ ni àwọn èèyàn bá lanu pé aaa fàyẹ̀ fàyẹ̀ ó lélẹ́yìn òjíṣẹ́ owó yín lójú ni ni máa lọ èmi kẹ́ lọ ẹ wá tún jẹ́ ń sọ fún yín ọlọ́run tún ọjọ́ owó àwọn onígbàgbọ́ òdodo kò tiẹ̀ ní fẹ́ kí wọ́n ṣe láburú rárá ìjà onígbàgbọ́ òdodo ń hmm, parapara ọgbọ́dọ̀ ṣe. sọ̀rọ̀ ẹni tọrọ alimọ́ríkàbùlẹ̀ hàní tí ò tún ní ní ìtumọ̀ sí tún nìyẹn o wọ́n bá ṣe pé ìwọ náà lọ fẹ́ máa fi kí ìyàwó rẹ̀ máa fi gbáyà gbá ọ lẹ́yìn lọ́rọ̀ kadà kọ́ máa fi gbé. sọ̀rọ̀ fún ọ náà ló ní nǹkan rẹ̀ bó ti fi gbọ́ lẹ́yìn inú ilé ó fẹ́ kó fi gbọ́ lẹ́yìn ta bá láì fi gbé ọyá. ìbáwọn yẹn tẹ̀ ti dára tí wọ́n ní wọ́n máa lọ ra kí n bá dàn náà tẹ́lẹ̀ ẹlòmíì ju àwọ̀ ẹ̀rẹ̀ ńlọ ra kí n bá dàn alọ́rajà wa yìí náà ni wọ́n bá fọ́ọ̀kẹ́ náà wà rajà lẹ́kọ̀ọ́ tó o ti tẹ́lẹ̀ lọ àwọn tí ò jẹ́ kí bùkún wọ owó ayíṣẹ́ wa tá à ń ṣe náà nìyí bá sọ pé kọ́lọ́wọ́n ọ̀hún táwọn ẹbí wa kó gbé tiẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan yìí táwọn máa ti ṣe àjì nínú oríire ọmọnìyàn mùsùlùmí alimarikabili hani nǹkan ẹ̀gùn gidi gbogbo àdúgbò fi hàn bá nídìí ẹ̀ àkọ́kọ́ ní bùkátà sí bá a ṣe ní bùkátà sí lé kì í ṣe pé àkòrí ohun tí ó fowó ṣe mọ́ okó wó ra ọkàn òpònú ni ẹ àti nítorí kó lè sórí ire nínú oríire ọmọnìyàn mùsùlùmí ní nǹkan ẹ̀gùn ẹ̀sìn gbà yẹn ni ńlá bá wà òjíṣẹ́ ọlọ́run máa gbà ẹ̀sìn òjíṣẹ́ Ọlọ́run dẹ̀ níyì ẹ̀sìn tó kọjá bẹ́ẹ̀ náà kọ̀sùwà kọ̀sùwà ẹ̀sìn tó ní five hundred kilometres sí ọmọ fún mi. ọkọ̀ tó bá gbé jáde rẹ ọmọ ìgbà tó máa gbé yálé epo gbé ya gbogbo ẹ̀ káàkiri láti mọ kasínà dínà ọ̀nà tí wọ́n tún tọ̀ ọ̀nà ẹ̀ báwọn èèyàn ọ̀tọ̀ rí tọ́rọ lọ kéṣe abdullahi bọ́nà ọ̀rọ̀ ìpẹ́tẹ́ àlejògrafì yù jọ̀gráfà ni ọmọ nǹkan àwòrán ẹ̀ lẹ̀ pé ọ̀nà táwọn èèyàn ò tọ̀rí òun nìkan làdé mọ̀dínà ó sì là èyí sì ṣe mùsùlùmí. Màkúmí ẹ̀dẹ́rìn.

tó o sì ń bẹ̀ nígbà wọ́n wí nǹkan báyìí fún wa níbi báyìí a lọ. ẹ̀pà ní inú ìgbà wa mi ọwọ́ àmì ẹ̀pẹ́ ìyàwó tó dáa aláya ọkùnrin mi fẹ́ daa, obìnrin sì yàgò rẹ́ àwọn obìnrin kàtàkiri wà láì ti pọ̀ ń sìn ti pọ̀ tó ṣe àwọn kìlọ̀ fóòṣe àwọn kàtàkiri obìnrin náà rí ọmọ nìyẹn ẹ̀yàn bá da lẹ́ẹ̀mẹ̀wàá lẹ́ẹ̀mẹ̀ẹ́dọ́gbọ̀n tíyàwó ọ̀bá da ó léwu. Hmm. lóòótọ́ ìsọkúsọ làwọn èèyàn kan máa ń sọ ṣùgbọ́n èèyàn máa rí àwọn àpẹẹrẹ tó da lára kóbìnrin da béèyàn ṣe da àwọn kan máa ń sọ̀sọ̀ kú sọ pé ìgbà tóbìnrin ọ̀gbà tìǹbì láyé lọ́ọ̀ àlẹ́ ìsàlámù àti náà tẹ́gbìn ọ̀gá àti yọrí mi sẹ́yìn wọ́n sọ fún sọ wọ́n ń sọ ọlọ́run fẹ́ fà wọn yẹn sapẹ́rẹ́ bú ni ìyá ọ̀yàwó àwọn méjèèjì wálé hà àti wálé gọ̀ ọ̀rìn pé kọ́ wọn ní ọ̀dà wálé hà àti wálé gọ̀ ọ̀rìn pé kọ́ burúkú náà wọ́n jẹ́ àwọn obìnrin kóbìnrin méjèèjì tọ́lọ̀ ní wọ́n kí ládé kò lánàárọ̀ mọ́ àdá náà wọn á padà sọ fún wọn jọ yẹn torí wọn wà lábẹ́ àwọn ẹni rẹ ní ṣùgbọ́n lórí ibú làwọn wọn á sọ fún wọn jọ yẹn ó fi hàn yí pé mọ̀jẹ́yàwó aláàjì ọ̀kan ó ọ̀dà ni ó tọ́ọ̀ bá ti dá ọ̀dà mọ̀jẹ́yàwó òṣùtàṣì kí ọ̀kan mọ̀jẹ́yàwó àfa ẹlòmíì lè torí ẹ̀kọ́ lọ fà fà ìwọ ni ọ̀dà ni ó torí òṣùtàṣì rẹ tó fẹ́ rí àbá àfa rẹ tó wù yìí kò sí dípò rẹ ṣe tó tí tó ànínẹ́bí ọlọ́run ọba lóṣù àtinú. àwọn ìyàwó wọn ọ̀dà ọdịrị mọ́ sórí burú ẹwù yà ń la wa Khadija radiyallahu ta'ala anha wọ́n gba àtòjíṣẹ́ ọlọ́ ẹwà pẹrẹ tó dáa kárí láfi ní ìyàwó tó dáa náà wà ń o gbà kìíní àná tí ìyàwó yìí bá ṣe dáadáa nǹkan yẹn wa orí ń bẹ pẹ̀lú pé wọ́n fi odidi ọdún mẹ́ẹ̀ẹ́dógún ju oúnjẹ ọlọ́wọ́n ọba lọ sallallahu alaihi wasallam ìwádọ́ ló lè fẹ́ ni tí ó ju ọ̀lọ́ ó lè fẹ́ mẹ́ná ìmọ̀kùnrin náà bára lẹ o tọ́lá àwọn míì náà tí ò ní ju bí ọdún kan àbọ̀ méjì lọ tí ó gbà lọ́wọ́ ọkùnrin náà bá máa ṣe gàrú. náà bìlìsánil hàlì ni ó fi máa sọ kò ní làwọn lẹ̀ á pé jókòó kò dẹ̀ ní dúró kò ní dúró ohun tó dẹ̀ sì wà lẹ́mìí ẹ̀ náà nìkan ah, mọ̀ kí mo jọ lọ. kọ́kọ́ làṣẹ náà ni ìmúná gan ṣe. àkọọ́lẹ̀ ò sọ pé ìyàwó àkọ́déjà ṣe bẹ́ẹ̀ àwọn kan bá sọ pé káwọn ní ọlọ́ọ̀dà nẹ́bí òpònú ni ẹ ká sì lè dà nẹ́bí mọ́ ká lè dà nẹ́bí mọ́ kò sẹ́ni tó máa dà nẹ́bí mọ́ ká jọ wọ́n ni wọn ní fatashabahu illa mutakunu mislahum inna tashabuha birrijali falahu ẹjọ wọn bẹ́ẹ̀ bá lè rí bí wọn yẹn yẹn ẹjọ wọn torí kéèyàn kọ́ sí àwọn ẹni rẹ èrè ń jẹ́ mbẹ́mbẹ́ pọ̀ ẹ ìwọ sì dàbí Khadija náà ó sì á máa sọ wípé ẹnìkan náà ọ̀dà nẹ́bí àìsàn fáfáà náà pé kóun náà kọ́ sí ànẹ́bí kó bá tán. obìnrin míì máa ń wi láti lè máa ṣe dáadáa. ẹ ò gbà tí ṣẹlẹ̀ àkọ́kọ́ yẹn ó ṣẹlẹ̀ àkọ́kọ́ náà ìyá wa ẹni rẹ ni wọ́n ìyá wa Khadija radiyallahu ọjọ́ orí ń pẹ̀lú pé wọ́n fi ọjọ́ orí ju òjíṣẹ́ ọlọ́run lọ ṣùgbọ́n ti ní ló ti rí i pé lè fẹ́ ọba Hmm, tọrọ òun tún ti ní nǹkan tó jù lọ ọba ti dàgbà jù bẹ́ẹ̀ lọ ẹni ọba jẹ́ àfáà tó ní súnẹ̀ tó lẹ́sìn lè fẹ́ àtẹni ọba ní súnẹ̀ dáadáa ó lè fẹ́ lóòótọ́ kàfá àwọn àfáà ní kò sí nínú ṣọ́ọ̀kọ̀ ṣùgbọ́n ní í ṣe ń gbà mí tí èèbá ti pín yẹn ní pásínálítì kan tó tóbi má dàgbà lẹ́ni tó jù ọ lọ. ní pé ọ̀sá kì í ṣe ń tèmi ni o àwọn eléyìí ọ̀fẹ́ gbọ́rọ̀ àwọn èyí tí ń bẹ́ńtà yìí o dáadáa rò bí ẹ̀mejì. ìkejì ó dẹ̀ sì lọ́lá jù ọ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀nàgbẹ́ káfá wa ń bẹ̀ ní ẹ̀sìn ẹ̀sìn áà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwọ́ nu júnù tó máa sáré káàkiri ó lo kírímù tí ń o ti lọ sí ẹtí ń lò tẹ́nì míìkì yẹn ó ti níye gbèsè mi yẹn ti wá pọ̀ lọ́dọ̀ àwọn àbọ̀ àńṣà àbọ̀ àńṣà o òun ni mò ń sáré kí pé kí n ti ẹ̀sẹ̀ díẹ̀ kí n tó fi rí mi gbà sálọ́rin ń sẹ́. wọ́n sọ̀rọ̀ kẹ́ gbogbo àwọn atọ́lọ́hún kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọmọ. ẹyẹ àgbà fáwọn náà jìyà rí ẹni tí ọba ti jìyà rínú wa kátó kátó ti lékejì máa wọn mọ yẹn la àyíbá àwọn kọ̀ǹdíṣàn lè dé mo ti sọ̀rọ̀ yẹn rí mo ní mò ń kó àwọn ọmọ ọ̀gá mi kan nílọrin lè kéwù rọ̀lẹ́ wọ́n ti dàgbà ọmọge ni wọ́n ẹ̀rọ àríkú wọ́n ti dàgbà wọn wá ń béèrè ńjọ́ kan pé téèyàn bá jẹun látàárọ̀ mo fi ń sọ̀rọ̀ ohun tí wọn bí mi ni pé ṣé sars tó ń tọ̀ wọ́n gbà wẹ̀ sálẹ̀ rẹ̀ ń tí ò ní jẹun látàárọ̀ sílé òfin sú torí wọn ọkọ̀ ọkọ̀ kò yé wọn náà ìgbàsíkà wọn mọ̀túnmọ̀ rẹ̀ mọ ní tí ọba rí wọn ní bò ní òtẹ̀ ní rí lórí kò yé wọn ọmọge dẹ̀ làwọn ọmọ tí mò ń wí mọ sọ títí fá wọn ọ̀gọ́ yé. gbogbo àwọn àti ń dẹ́ fún ọlọ́run dákun má jẹ́ oríru burúkú fún wa gbogbo àwọn àti ń dùn fún ọlọ́run dákun má jẹ́ okòrò má jẹ́ ọkàn kọ́ máa dùn kó sì máa pọ̀ mọ́ ọmọ lè wà ní kọ́ndíṣàn èyí tí wọ́n bá wá tọ́ bẹ́ẹ̀ ó sì gààyà abẹ́ lọ wá sẹ́kún sí apá ẹ̀kọ́ tó dáwọ́lé wọ́n á yẹ kóhun náà sálẹ̀ mi rẹ̀ pa kò fi má da wàhálà lẹ̀ torí tí náà wọ́n ọba tó à ń bọ̀ wá bẹ́ẹ̀ obìnrin lè torí ẹ̀fọn ní kóló hàn ọlọ́run bá máa ń jẹ ńlé wọn ni òde fún wọ́n bá fẹ́ jẹ búrẹ́dì kí ni bámà yẹn ni wọ́n máa fi èso mi ata wọ́n lọ gbé ẹyin ẹ̀wà oníkòkòrò tí wọ́n tí wọ́n ti fi kẹ́hún fayé ẹ̀jẹ̀ láàrin tawájú léyìn lọ́dún ní kọ́lá fi jẹ ọ̀fẹ́ yẹn a máa sunkún ni. tó gbogbo àwọn nǹkan yẹn èyí ó ti wòye sí dáadáa lóòótọ́ o ò ní rí báàbù dáhùn àbá àti o ha ṣùgbọ́n wàlúwà kẹ́yìn yẹn ṣáàtì ṣùgbọ́n tó bá ní personality kan bóyá ó lówó látẹ̀rẹ̀ ọ̀gá ni ó lè fẹ́. ẹ wo àwọn bàbá ọlọ́nà ẹni ẹni ó lè ṣe èbó tí wọ́n fẹ́ tí ó bẹ̀rẹ̀ èbó lónìí kò sì ní sinmi tí ó fi dọ̀la wọ́n sì fẹ́ because kíní ń bẹ ẹ̀hẹ́ ó ṣe rí nìyẹn. àbí yẹn ní personality kan bóyá ó jẹ́ àfa àbójó lùmọ̀ kan nímọ̀ tí wọ́n bá mọ̀ láyé kan ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ àfa èsì àfa olówó ọ̀sìn ní personality kankan ọ̀sán jùmọ̀ náà fóun náà sáni ẹ̀. lè yàn máa yẹjú ọ̀rọ̀ ọ̀rẹ́ wọn ò sì ní jẹ́yìn osinmi pàápàá jùlọ ẹni ọba lọ yọjú síbi ìgbéyàwó ó ń tọ̀hún dárín. ìjọ tí wọ́n bá fẹ́ lọ sàkókó lórí pé àfàtà mú wá nì wọ́n lè wá dá sí pé ẹ yìí fún ọ wà nọ́ọ̀sì pé tá bá ti rẹ tọ́lẹ́sì tó níwà á làwọn náà bá ti gbà ń tòótọ́ òní jó sí mi o. iná ní sì ń fi pa o nǹkan yìí ò sì tó ni kì sòwò náà tọ́lọ́ níbi ṣe ń jẹ nǹkan bí ó ti wá. ẹ wòye àwọn ń mo ti lọ radiyallahu ta'ala anha àgbà ń bẹ̀ ń bẹ̀ tún dà gba yẹn ẹ àwọn ńlá tùmú tí sọ fún òṣìṣẹ Ọlọ́run ni à ana àkàfọ àlà nẹfù ìyá Khadija ẹrù ń bà mí ṣéke ìṣègbè kìíní ìfẹ́ ṣe bí agánni kan èmi rí nǹkan ẹ̀yin lẹ̀ rí nǹkan kan ṣé kò fẹ́ lọ́wọ́ kẹ àbọ̀wọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kẹ nú kí ni ìyàwó àtọ̀ àgbàdàdà wọn ni dé mẹ́ka làtẹ́sílò ọ̀rọ̀ pé láàyò kò sí kàlọ́ọ̀hún àbẹ̀dẹ̀ ha ọlọ́run ọ̀jẹ́ yẹ̀yẹ́ kò jẹ́ dójú tiẹ̀ ìnẹ́ka ìwọ ìmọ̀sẹ́mu ọ̀yọ́ látẹ̀sẹ̀ lọ rọ̀hìmà bọ́rọ̀ rẹ̀ ṣe ń lọ yìí ẹni tí ó máa sùn mọ́lẹ́bí pọ̀ ló jẹ́ wọ́tẹ́kẹrẹ dọ́ì ó sì máa ṣètọ́jú àlejò. wọ́tẹ́kìtìbù màdùm ẹni tó bá sàfẹ́kùn ó máa fún mo ti ń wọ̀ yìí wọ́tọ̀ àyínú alànẹ̀wà ìbílẹ̀ hàpẹ́ níbi tó bá sì jẹ́ sòro tòótọ́ ẹni tí wọ́n máa rìn yẹn lọ́wọ́ níwọ̀ yìí fẹ́ yà ẹ wọ àwọn ọ̀rọ̀ tún wọ́n wá jáde gbogbo ohun tí àwọn sọ ọ̀wá sọ kẹ̀kẹ́ tí ọ̀sẹ̀ má lára wọ́n bá jẹ́ lè ti jáde sí ẹ̀yà jáde sí ìwọ̀n mọ́ ó yàgbé tá lálàáfà àwọn yìí náà ni ó lálàáfà náà tún kẹtọ ní kẹntì ń ṣe súnmẹ̀ náà gbàgbé ọ̀dà a sì ń ké súnmẹ̀ mi súnmẹ̀ mi súnmẹ̀ yìí náà ni ẹnì yé o gbàgbé ọ̀dà gbà wọn tún má lè bí jáde mọ́ wọn mú lọ bí dáadáa wọn tún mú lọ ẹni tí wọ́n kẹ́sí sí pé ẹni yìí á wọ́n wà lórí ìlànà òdodo àwọn tí ń ṣẹbọ ń ṣẹbọ kò bá wọn ṣẹbọ bẹ́ẹ̀ ló tún mú lọ ìyẹn ni wàhálà kan bọ̀dọ̀ náà wò fẹ́ẹ́ ìyẹn náà sọ pé ẹni yìí ń lọ yọjú sí nẹ́mùsù ni o nẹ́mùsù làwọn mọ̀ sí pé ẹ̀mí ni o ẹ̀mí ẹ̀mí dáadáa kan lọ́sọ̀kalẹ̀ sí lára o. ẹni yẹn nìyí ọmọ nǹkan abẹ́ bòlù ó dẹ̀ sì máa ń kọ́ lọ́wọ́ sọ pé ah tóun bá pẹ́ láyé nígbà tí wọ́n bá fẹ́ mú ọ jáde kó lù tí wọ́n fẹ́ lé ọ kó lù ah àlébí bá tún ta kìjí sí léyìn pé ah wọ́n mú mi jáde kó lù wọ́n arákọ̀ níbẹ̀ ní mi ì sí sọ wọ́n á mú ẹ jáde kó lù torí kò sẹ́nìkan tí ó sọ ohun tó padà máa sọ àti kí wọ́n mú lọ́tà kan tẹ̀lé lù. yàrá ìta ni kóńtù wọ́n máa ṣe kí n ó ṣe fún mi tó báyìí pé mo lè jẹ́ abarapá ni. la ansuruka nasran mu'azzara mi ìbá sì rìn ọ lọ́wọ́ nírìn lọ́wọ́ tó ṣe pé ìkúnlápá yẹn máa nípọn gẹ̀. wọ́n ní kọ̀ wá pẹ́ kó jì báyìí bí wàrà kan ṣe padà jáde láyé ni bàtà náà jọ ti ṣíṣe ayọ́yọ́ fi máa sọ̀kalẹ̀ ṣùgbọ́n nígbàgbọ́ ni torí pa nẹ́bí tó wà ń tẹ́ má gbàgbé nàbí ọlá yẹn sálẹ̀ sọ́lá wa akhiru àǹbíyá ìbáni Isra'il òun ló kẹ́yìn inú àwọn ànẹ́bí ọlọ́run àwọn ọmọ Isra'il ànẹ́bí ẹ̀yìn sálọ kẹ́yìn. ní wọ́n tún sọ wípé ọlọ́run gbà nẹ́bí dìde ala fatratin minar rusul nígbèdéke àsìkò tó gùn táwọn rẹ̀ ń ṣẹ̀ ti wá ìrìnsẹ̀ tẹ́lẹ̀ wọn a máa wá já ọ wà nù ayàfẹ́ já àtúrúsù lónà tẹ́tẹ́rá wọn a máa wá ní sísè ń tẹ̀lé ẹ̀rí fi ń gbà tọ́lọ́run fẹ́ sọ nípa nàbí ìlú ayé Ìsá ní sọ́tù hadith ọlọ́run ní wọ̀kọ̀ fẹ́yìn nàbí Ìsá ibn Maryam omi ìlọba yà tún fi Ìsá ọmọ Maryam a tún tẹ̀lé. ṣùgbọ́n gbà tó dorí Ìsá Ìsá dé báyìí ọlọ́run wá ní so wọn mọ́ yóò bi ń jẹ́ bí odidi ọgọ́rùn-ún márùn-ún ọdún àti bí àádọ́rin ọdún aláàbí pé ilẹ̀kùn gangan nìyẹn ilẹ̀kùn ló ń so yóò ń jẹ́ ọgọ́rùn-ún márùn-ún ni ọsùn mọ́kọ́jọ́ náà ọgọ́rùn-ún márùn-ún ọdún àti bí àádọ́rin. lọ́mọ sọ pé ọlọ́run ọba gbé ànábì sọ́lá dìde ní kẹwọn alẹ́ afásọ̀rọ̀tẹ́ mina rọ́sọ̀ lásìkò tí stéètì wà lẹ̀ tí ò sí ránṣẹ́ kankan mọ́ kìí sì sábà gùn tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ làfẹ́rà nẹ́bì tí wọ́n bí one hundred twenty four thousand tààrí kà láwọn nẹ́bì ọlọ́run kò ti wá. so nípa bẹ́ẹ̀ nínú oríire ọmọ nìyẹn wọn ni alimọ́sìkanu lọ́wọ́ afẹ́ ilé ìgbé tó fẹ̀ májè ó fún nínú àwọn wa gbà mọ́tò wájú àwọn akíkímọ́ fi wà láàrin àwọn ẹlẹ́gbẹ́dẹ́ yẹn èmi ní ń fún tí o fi wá lọ sí alikọ̀ fáwọn jẹ́ bí afẹ́ ẹgbẹ́ wa báyìí alikọ̀ ọ̀gbìn ẹ̀mọ̀ bó ti wà nínú àwọn nìyẹn dáa lè máa lọ ká fáfá tó mọ nǹkan ẹ tú dáadáa yóò máa kà á fún yóò sì ó sì gbọ́dọ̀ máa sọ ohun tí bá ń sọ yẹn ó sì wá nù lànà ẹgbẹ́ nìyí olùgbẹ́ fọlọ́run tọ́lọ́run ní yíwọ́ kó sáànù. àwọn àrí ọmọ ìyá mi yẹn máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn ní hikimọ̀ tó yẹ pé àwọn gbọ́rọ̀ lé yé púpọ̀ jù àwọn kan bá da lára wọn ká máa wí lẹ́kọ̀ọ̀kan wọ́n gbọ́ yé gan ni o. ó lóun wọ́n sẹ́ ní láìpẹ́ yìí ní Ìlọrin náà wọ́n ti parí méjì yunusa ni wọn oníjọ tí yunusa wá sí jamiu ahikimọ àtàwọn abúmbàrà kí n jọ kàn báyìí ó ti pẹ́ wọn làwọn ń lọ niger state níjọ ní ẹ wọn á mú wa ọwá ọwá rí wọn bára ọkùnrin yìí wọ ni ẹ náà mọ ẹ fàálítà fàálítà kan lẹ́tì fàálítà ó ṣe bí ó ṣe ṣe ọ́sà kó lọ ni ni ọkùnrin yìí wọ ni ẹni mi ọlọ́rọ̀ mi wá ní ọlẹ́ẹ̀kì mi pọ̀ ó wá ń sọ̀rọ̀ lé nínú nǹkan tí wọ́n sì máa fi ń kọ́ wa nígbà tá a fi wà láàrin àwọn ẹlẹ́gbẹ́ yẹn ń lọ́rọ̀ lé èpè nǹkan ó ní òun ń gbowó oṣù tóun bá sì da owó oṣù òun sí ẹ tún ọlọ́pàá tírì lòun ṣe fún owó lébi dín nìyẹn ó fi hàn pé wọn ọlọ́pàá tírì lásán ni wọ́n ná kí níyẹn kọ́kọ́ yé mi ó nílé ó nílé gangan ní Islam bí ṣe máa ń wí gan náà kí ni ẹ̀fẹ́ rí ṣe téèyàn ó di títí ọ̀bà nílé tí ìbá ti lẹ́nujọ́ mẹ́ta yìí láwọn nǹkan bẹ́ẹ̀ fẹ́ wá ní ẹ̀bí àsọ̀rọ̀ tọkùnrin yìí ń sọ nìyí. ó yẹ fáwọn tó bá wà lọ́dọ̀ sí wọn bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ síyàwó wọ́n kọ́kọ́ sọ fún pé kó gba fúláàtì. ẹ ẹ̀yin náà ti mọ àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ àbí ẹ mọ̀ wọ́n ẹ wọ́n ní kó gba fúláàtì. gbogbo nǹkan tí sì máa ń wà bẹ́ẹ̀ kọ́ wà bẹ́ẹ̀ yìí sì rí pé lè dá wà ní tòótọ́ bí tó fàlejò sí tó yẹ pé kò ní róye kò ní lè yọjú wẹlẹ́ ha rẹ̀ rárá àwọn ó sì máa dáná nísìnyí tó ń sẹ̀yìn pé ah, àṣẹ lé ní tòótọ́ ilé gangan nìyẹn fi rẹ́sìn alimasikanu lè wá sọ làwọn afáàbí sọ wípé bóyá òtù gẹ́rẹ́ lọ́wọ́ ifá nẹ́bí pé àwọn ilé èyí tẹ̀yọ̀ kẹ́ ẹ sì má gbàgbé pé ilé táwọn máa ń kọ́ lọ́dọ̀ tiwọn wọ́n lè ṣe gúdúgúdú kọ́ má ju bíi sẹ́kọ̀ntìn lọ ilé àtijọ́ tí a sọ pé àwọn òjíṣẹ́ ọlọ́run kọ́ irú ẹ̀yà bẹ́ẹ̀ yẹn lè bá àwọn orí bẹ́ẹ̀ láwọn ọlọ́rin àtàwọn ilẹ̀ haúsá bí àwọn bíi dá nkankan yẹn wọ́n lè má ju yàrá kan lọ tí wọ́n ṣe bíi tuntun rúùmù sí wọ́n ṣe bíi ààyè àlejò sí tí ò ní kékeré bẹ́ẹ̀ yẹn lọ irú wà láwọn àbújá yẹn náà tí yóò rí àwọn ọmọ ìyá wọn bẹ̀rẹ̀ abúlé lẹ́kọ̀ọ́ àbí abúlé kọ káàkiri àwọn lékèké yẹn wọ́n ti yẹ kí wọ́n náà ṣe nìyẹn ó tọ́jú ẹ̀ dáadáa yẹ́s pé ilé ti umar abdullahi ilé tàwọn sinini ó ṣe gbúdúgbúdú káàkiri bẹ́ẹ̀ nítorí wọ́n ní bùyóòtù lọ́wọ́ àná ayà yẹn bùyóòtù ìṣẹ̀lẹ̀ kan ká má ṣe ṣe èkó bí àtọ̀kan náà fáwa fáwa àgbà ṣé padà wọ́n ní nǹkan bẹ lẹ́kọ̀ọ́ obìnrin kan ó sùn lórí bẹ́ẹ̀dì kọ́kàn sùn lábẹ́ bẹ́ẹ̀dì aláyẹ̀mí náà rírú ẹ o ẹ náà wà ń sẹ́yìn o gbogbo ẹni orun bá kàn ní. mi ń sọ èmi kọ́kọ́ ń sọ ní tí mo ń sọ sọ̀rọ̀ àhẹ́tàn wípé kọ́kọ́ bá kátó wá sọ pé sínú gbà wọlé àti ìhánà lè ṣàkóso àtìlímọ̀rọ̀ kọ́lá ó pè é nìyẹn tó bá fẹ́ bí àbùkátà hòtẹ́ẹ̀lì tí wọ́n bá fún fèrè kọ́ máa mú èyí tí ò ní yàrá yẹn lọ bẹ̀ ó sì wá bí kan tí wọ́n máa gbé lọ́tọ̀ ọ̀gbọ́n tẹ́lẹ̀ nǹkan bẹ tóbìnrin kan tán ó fara kalẹ̀ dáadáa ní bá polówó ọjà mọ́sálásí làwà ṣùgbọ́n ayé bá mú olè lálejò ọ̀nà kìnní bẹ̀ yẹn yẹ́sì olè lálejò tí ó fi máa wà pálapàla bẹ́ẹ̀ ọ̀dà kọ́ máa lọ sẹ́ fifteen fifteen thousand. so nípa bẹ́ẹ̀ ilé dọ́fẹ̀ nínú oríire lọ́wọ́ ilé fẹ́ kíkálukú láàyè tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ yìí ẹja jọ̀wọ́ alẹ́ tí àwọn sábàbù ká sì jẹ́ oyè dáadáa àti discourage yín pé ẹ má níyàwó o ṣùgbọ́n òun tó fi ní sàbámọ̀ lọ́la nípa àgbéyàwó rẹ̀ òun là kíyèsí sáńpé yìí sí aládùúgbò tó dá nǹkan ẹ̀gùn gidi ẹ̀rí tábàwọ hadith yìí nù àgbọ́yé tá a rí ń bẹ̀ a máa rí i pé àlìjáàrú sọ́ọ́lìhù ni'matun 'azimatun lilmar aládùúgbò tó dá ìdẹ̀ra tó tóbi ló fọ́mọ nìyẹn tẹ̀gbé yẹ jìbọ̀ àléhi ṣukuru lillahi alazali. tọ́lọ̀ ń bá fún yẹn lára àdúgbò tó dáa àti ọyẹ kí yẹn dúpẹ́ lórí ẹ̀ o. tọ́lọ̀ ń bá fún wa fún yẹn nílé tó fẹ́ tó ní yàrá kọ̀ọ̀kan fún yàwó àtàwọn ọmọ ọyẹ kí yẹn dúpẹ́ lórí ẹ̀ o. tọ́lọ̀ bá tún fún yẹn ní nǹkan ẹ̀gùn tó gbádùn ọyẹ kí yẹn dúpẹ́ lórí ẹ̀ o nítorí pé nǹkan ẹ̀gùn tó bá gbádùn ah, yes bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan ẹ̀gùn tó bá gbádùn kò ní jẹ́ kéèyàn gbàgbé àtìrántí ọlọ́run tó bá fẹ́ gùn. Ah, ọ̀rọ̀ ni ò tí ì yé rárá rà lápẹẹrẹ nísì nǹkan ẹ̀gùn tí ò gbádùn tó yẹ pé wọ́n sì ni wọ́n sáré ní ọ̀yà tẹ̀lé mọ́. àbẹ́ẹ̀tì gẹ̀ẹ́sì àwọn yẹn ti pọ̀ pé ọ̀yà tẹ̀lé mọ́ sáré dá òṣèlú náà sáré sọ́ọ̀tù rẹ̀ ọ̀bá lọ nìyẹn zikiru wo ṣùgbọ́n èyí tó gbádùn tó yẹ tó bá sí wọ́n yọ pé ṣéèwù ẹ wọ̀ pa àwọn ọkọ̀ tí ó ṣe lẹ́ẹ̀mẹ́ àwọn ọkọ̀ tó gbádùn dáadáa wọ́n á yọ pé ṣéèwù ṣéèwù fẹ́ jáde irú eléyìí tí yẹn bá ti ṣe bẹ́ẹ̀ tó ti dáhùn tó ti ṣe é o ó wí ṣe é o báyìí èyí ó fi lé náà ní àdìlẹ́dì sàkàrọ̀ lánàá àdá. ọ̀pọ̀ lè fara kalẹ̀ torí kò ní fò bọ̀ọ̀bá ní ó fò àbí kò tí yé kò ní fò tọ̀ọ̀bá ní ó fò. ó lè farabalẹ̀ ṣe àbíkárù yẹn dáadáa. nítorí pé ọkọ̀ tó bá gbádùn yẹn kò ní kó àìrújú bọ́kàn ẹni tó gùn àǹdíkìrì láyà ọ̀dọ̀ ìjáde ní ká ìrújú bá fẹ́ wàá fi ní sìrìntì ọlọ́run a àṣé mi ní àmì lọ́hìlì wá sí àti àìdọ̀ ìyẹn náà wà nínú ìdẹ̀rọ ọlọ́run tó tóbi gan o a báyìí làálàá hùnẹ́ká àti ìlàtàn. bóyá lè ní ìbéèrè àti bá tẹ̀ ọ̀rọ̀ ló fi fòbí ilẹ̀ ilé ń fọ́fọ́ ilé nígbà bá dọ̀tẹ̀ tí ń ṣàwà yẹn jẹ́. Now. a amọ̀ pé ogójì ọdún gẹ́gẹ́ bí mo ta máa ń kànú sírọ̀ ṣùgbọ́n àdéhùn lálàáfíà yẹn ni nǹkan wàá lè sọ àwọn kan kú pé ogójì ọdún àná sọ sálándẹ̀ jẹ́ twenty five ńgbà yẹn ìwọ́n sọ lálàáfíà àbí ọ̀la lálàáfíà yẹn ìyẹn nìkan ni anamọ́ wa kọ́ọ̀tù àlè. náà.

nínú rẹ̀ hálù àwọn àníṣòṣàlá ní tẹ́yìn méjèèjì àwọn méjèèjì yẹn tọ́lá ẹ bá kírun bí nǹkan ẹ̀gbọ́n yín o tẹ́ ẹ tún wá bá wọn tó ń kírun báyẹn kí n tẹ̀lé wọn máa jẹ́ nẹ́fìlà fún un ìyẹn lè ṣe bẹ́ẹ̀ dára kàgbá jùlọ ní ẹ̀ mọ́sálásí à ìyẹn ò ṣe bẹ́ẹ̀. náà ẹja ní sùúrù fásitì yẹn láti farakalẹ̀ àwọn obìnrin ẹja wa ní obìnrin béèrè sotọrọ. òkú wa ń sátẹrọ òkú òkè. ẹ lọ́kàn já ní sùúrù ariwo yẹn ń gbọ́ ọ ọ̀yà èyàn lè fi òpó ṣe sútúrọ̀ dáadáa a lè fara ògiri ṣe sútúrọ̀ a lè fòpó ṣe sútúrọ̀ a lè fi nǹkan ẹ̀gún ṣe sútúrọ̀ ṣùgbọ́n kájífì àti fìlà yẹn ò lè fi ṣe sútúrọ̀ wọ́n sọ fáwọn àfa tá a máa ń gbórí kí a máa lọ gbórí kírun àwọn àfa gbórí kí àwọn àfa sírílẹ̀ àmọ́rọ́ àfa àti àfa sírílẹ̀ tí wọ́n máa gbórí kí tóńgbóló máa lọ fi kírun wọ́n ní kò sákọọ́lẹ̀ tó sọ fáwọn sọ̀sẹ́ lẹ́nu ń sírílẹ̀ kírun tí ì bá sàsìkò sẹ́ hajj àti umra sheikh albani fìdí ẹ̀ múlẹ̀ nù al-ikhtiyaratu fìdí ìyá wọn ìgbà wa amúfin lọ fi ṣe sókèrọ ó dà irọ́ ni ṣé bá sásìkò hajj ó lè ló fìlà téèyàn bá dẹ̀ wọ́n abẹ́ lo sísọ wọn fẹ́ kó ga nítorí màá ṣe àti rahel wọn ti láwọn ọmọ yàrá ẹ̀dẹ̀ tán ṣe rú ẹ̀ bíi pákó tí ó gùn tó báyìí dáadáa wọn wá ṣe tó lè gbé ara lé tí ó fi dúró tí ó ṣe báyìí tí ó lè ṣe báyìí pákó yẹn wàá gùn báyìí wọn káyè jókòó yìí sí wọn jẹ ogun tó eléyìí dáadáa. wọn ọjọ tó fáwọn torí kíní yẹn kíní ẹni tó gùn kan ọ̀rọ̀ di yé náà. Tẹ́tí ọgbà wájú kọjá ni, àyàfi téèyàn bá ti kéèyàn tí òfin kọjá. mẹ́nà tí o ti sútúrọ̀ kankan ọgbà á dìyàn kọjá ni wọ́n sọ pé sútúrọ̀ yẹn ẹgbẹ́rọ̀ súnmọ́ ntọ́wọ́n nu súnmọ́ nìyẹn kéèyàn súnmọ́ tọ́ba ti wá súnmọ́ ọ̀tán tẹ́nìyẹn wá lóun fẹ́ fi pàgbà wájú ònígbà pàtàrí ẹ̀ tí ò bá gbà wá sọ dìjà tó bá rí kó lè dààmú torí tó bá lè dààmú ẹ ẹ ó fi tagbára tagbára ni o. ó tì ní tagbára tagbára tagbára tọ́jú ẹ bẹ́ẹ̀ lórí pàṣẹ tani lọ́fẹ́ yá ẹ. sáyẹnsì sálánkẹ̀dì ha irin sánú wa kátó wa sọ ọ̀ha irin mọ́ pàlàpàlà yẹn kí irọ́ òní kọjá. náà. ọlọ́dún kan náà aṣíwájú wa lẹ́yìn wípé àwọn. ìyẹn sì léwu ń dòótọ́ èyí tó bá yẹ kó àwọn afá wa tó àwọn afá wa lòsùn náà wọ́n jẹ́ àwọn afá àgbà ọ̀rọ̀ ni wọ́n sọ lóòótọ́ torí pákó yẹn rí pa àdákọ bóyá gbọ́ yìí táwọn wá gbọ́ yìí nípa tó fi síwájú rẹ̀ mítlò mọ àkẹ́rọ̀tì ráhàlì ni wọ́n ti ń sìn àwọn míì ń lo pákó míì tí ó dàbí àpótí báyìí ṣùgbọ́n èyí mo rí bí irú tó ní gi yẹn ní bí irú bí kíní tó ń gbowó yẹn tó ìyẹn tọ́ba tọ́ba rí pé ọ̀dọ̀ àwọn ẹni tó jẹ́ àwọn afá súnmẹ́ta ara ló ti wá ajásípa àwòye ti àkíyèsí àwọn ọtí ìṣe ní báyìí náà. èèyàn lè mẹ̀yẹ́ ṣe sútúrọ̀ dáadáa dáadáa lápẹ̀rẹ̀ tí lè mọ́mú bá ti ṣáájú gíga òun náà ni ó máa ga tó mọ akẹ́rà ti rán àlè tí èèyàn lè gbẹ́yìn sí báyìí. àìrọ́ wọ́n máa ga tó báyìí dáadáa sọ ìpẹ́ ni tó gùn kẹ́ á fẹ̀yìn sí báyìí sọlá àlàyé mọ akẹ́rà ti rán àlè yẹn wọ́n lẹ́ni tó bá gùn kẹ́ báyìí á lè gbẹ́yìn sí báyìí yọ fẹ̀yìn wàlúùkù sáà tó lọ wá kátó. àwọn obìnrin ta ni wọ́n ní gbogbo ẹ̀yẹ fún ọ láàbà. àwọn. àwọn obìnrin náà sọ̀rọ̀ lẹ́nu wọn yẹn láti fún wọn ọ̀rọ̀ ọ̀ka tó nì. àwọn wo ni àwọn. wọ́n gbé wọn ti ṣe máa ń sáré olùyà lọ́wọ́ ẹ̀yìn táyì. ẹ ẹ tó tọ́ba ti ló wọn bara lẹ̀ fún ọ o lè fẹ́ ṣùgbọ́n ọ̀dà kí wọ́n náà ti wọ́n náà tó fi lè máa mójútó tí ò ní dájú pé yóò máa gbáta fún ọ àbí yóò ní kó máa lọ lọ ẹ̀wà wa àyókèsí ẹ mo ní kí n pè é ní dìá pé tẹ bá túbọ̀ kẹ ya ọjà kẹ ra àwọn èlò yẹn kẹ rẹrẹ kẹ ra gbogbo ẹ kẹ sì gbìyànjú kẹ lọ́ta yẹn àwọn ẹ̀fọ́ yẹn ẹ wọ́n kó tó di pé kò wá fún mi kéèyàn rò dáadáa wọ́n wá di pé ọ́ ni àwọn àfáà kan wọ́n ti ọtí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè pé ságbára ó ka kéèyàn náà ti lónà ló dáa jù kéèyàn fi má sàbámọ̀. ṣùgbọ́n tí yẹn bá ní nǹkan mi èso owó nìkan náà mò ń sọ pé onípò kan àbò lókìkí kan àbò oníkìíní kan ẹ wo bí irú àwọn tó bá jọba àbí wọn jẹ bí aláṣẹ wọn bá wà lówó sáwọn ẹ sáníwọn lè fẹ́. àbẹ́ sì kẹ́ ṣùgbọ́n ní pàṣípàṣí kẹ̀kẹ́ ọkẹ̀ ah àbá tí máa fẹ́ hajj díẹ̀ fọlọ́n kó sànù wa. ọ̀yà. wọ́n ní ṣe ẹ̀rí ẹ̀yìn mú sí. ni ìyẹn lè kírun lẹ́yìn ẹ̀ tó o bá rí èyí tí ò mu sí nítòsí. wọ́n sọ bá ti rí èyí sí lọ kírun lẹ́yìn èyí tí tí ṣeré sí ẹ pọ̀ nítorí pé ẹ̀ yàní kúfúrú ní ká àwọn àwọn sọ̀sọ́lá ń sọ wípé ní tó bá lọ sọ́dọ̀ yẹlẹ̀wò àbí yẹ̀mí wò tó gba ohun tó sọ lódodo di akèfèrí tí wọ́n kọ̀ kalẹ̀ fà nẹ́bí bó wàá lẹ́yìn tí ń ṣe gan tó ti jẹ́ yẹn fún mi ondiri. tí ó máa ṣe ondiri káàkiri. ṣé ọmọ rọ? ókè obìnrin lè ṣe wọn mọ ọ kó wọn àtọkọ ẹjọ lọ kó máa jásí pé lẹ́ẹ̀kan ní ọ̀fẹ́ gba ládàbà yẹ̀ṣẹ́ tó máa kún fún wọn náà sábà àwọn ẹni tí wọn dá padà ń jèlò tó bá lábúrò lọ tó ní bàbá ó lè mú lọ tó bá tó ti bàlágà irú ọmọ mi ó lè tẹ̀lé lọ sí ó ọlọ́run ẹ bẹ́ẹ̀ ni ọlọ́run rọrùn ẹ bá ń sàmì sí dáadáa ọjọ́ ọ̀ya ọ̀ya wí dáadáa ẹ wá rí tó ń dìrí tẹ sọ lẹ́ẹ̀kan yẹn ìgbé kọ́ lọ lé ń dìrí tí lé ń dìrí yẹn bá ti pamọ́ àbẹ́sí gẹ̀ẹ́sì tí ò ní yá pẹ́lẹ́ ọjọ́ kún wájú ta ìgbé tó sọ́rí o irun yìí náà la ní a wá sí o tí wọ́n ta kọ́ sí àwọn ọkùnrin ọ̀dẹ̀ ní máa já wọlé mẹ́ kọ́ lọ sí lé ń dìrí náà náà. tó wọ́n ní pé tó bá lọ kí èdè ni kó gé imú rẹ̀. bẹ́ẹ̀ni tóbìnrin náà bá lọ sí hajj ihun tí sẹ́ẹ̀jọ ayé sẹ́ ọmọrọ̀ rẹ̀ àti hajj ló fi pé gẹ́gẹ́ bá a sọ wọ́n kó lóògùn ọmọrọ̀ òun ni kó gbé ihram kó ṣe tawaf kó yípo kàábà lẹ́ẹ̀méje kó sásàfà àti mọ́ríwà lẹ́ẹ̀méje. ààrẹ ti gẹ̀ẹ́sì kó dẹ̀ ṣe kí ni òkú gírun àbí kó dẹ̀ parí obìnrin náà máa máa gé kọ́dúrọ̀ ọ̀nùmùlà mú tó ṣe déédéé orí ìkànnà tóun náà bá ti parí iṣẹ́ dẹdẹ ni bó ṣe wà nù sẹ́yìn nìyẹn ọyà orí béèrè wọn kà mọ. aláhi obìnrin tó béèrè béèrè ọlọ́run kọ́ bá ń sẹ́ lẹ́sẹ̀ dáadáa wọ́n nígbà tá a ní kẹ́lẹ́ ọmọ àgọ́ kadà tẹ́sẹ̀ lọ́wọ́ á jẹ́ káàbá wọn ní àbáyọ ọ yà ọ̀rọ̀ ẹ̀kọ́ kàdà yìí náà ló lóun ogún máa gbé lọ bí bẹ́ẹ̀ lọ ọgọ́ náà ló ní nǹkan rẹ omi ní kọ̀rọ̀ ọdún fi sí wàhálà ń bẹ̀ ọ̀rọ̀ bá nìyẹn ti ẹja rẹ̀ ṣùgbọ́n láì wọ́n ní àbáyọ nǹkan yẹn máa ń tòótọ́ wọ́n máa fọlọ́wọn bá wa mi lè máa lálàáfíà láti rìn púpọ̀ o. àlékún kálá

onílọ onílọ wọn máa tún kó yẹn ní ọrọrin yẹn ní.